ṣé bí wọ́n ti máa ṣe tún. ọlọ́wọ́ nílé o. ọlọ́run ó bá a bá sàtà níbi àní rúgbìn èṣù ayé kò lè bá àwọn abitó lè dé àwọn olóṣó gan nǹkan ìṣòwò wọn. àwọn ti bó àwọn ti three sixty. kárí lára ọkọ olóṣó so ìwọ máa ń ná three sixty bó ṣe wà. Ah, ah, èmi three eighty lèmi náà. iwájú báyìí lẹ ti máa bá mi. bẹ́ẹ̀ ni tó bá ń wọ akẹ́yìndé gbẹ̀gbọ́n ọ̀gá yín ìyálàjà gbogbo yín òun lèmi jẹ́ ìwọ. bẹ́ẹ̀ ni tó bá wọ́n rìn wọn wẹ̀. ṣé bá àwọn ibo ìṣe wà yìí wọn lè kó lójú o bó bá fún wọn sọ bíbí bó o bá dé uch wọn sẹ máa yọ gbúrò rẹ lọ fún rẹ báyìí. kí ló dé náà mo ní kó o lọ wọ́n bá yèrè ó ṣe dáa wọ́n ní kó wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú ṣé kó mo ní omúwà ní àbáta. tẹ bá fẹ́ pè mí ẹ fi hánù pè mí tàbí ká ẹni lákẹ́ èmi náà ta ẹ dáhùn ní lóko. mò ń lọ sílé ìwòsàn lẹ́nu owó tán máa fún mi ó gbọ́dọ̀ dandan tí ẹni kó ju ti èyí tán máa fún ẹnikẹ́ni nínú ilé yìí lọ. mo ní tí n bá ti ń kọ́ fún ọmọ máa parẹ́ olúwa mi ò pa kékeré báyìí. mo fẹ́ fẹ́ kẹ́mi àti ó jọ wà báyìí mo fẹ́ ká wà báyìí. kí ló wá dé náà kí ló dé ẹ fẹ́ pa mí ni. Ah, ẹ ti pa alájì. alájì ẹ máa ń gbé alájì. gbogbo bímọ bímọ ẹ tẹ́wọ́ yín o káyọ̀dé ọmọ ló tọ́ àmì àṣẹ. orin la bímọ tún gbé náà sí ìyá mi dé. máa wí ó dé mo dé o òun ní tèwé àdé o mo bọ̀ mo bọ̀ ní tẹ̀bọ̀ yìí. mo ní iṣẹ́ ńlá kan tí wọ́n ṣe fún ọ iṣẹ́ olókìkí tó gbóná ni àjẹgbẹ́ ni gúnugún ń jẹbọ. àjẹgbẹ́ ni gúnugún ń jẹbọ. lẹ́yìn lẹ́yìn ló lo bẹ́ńsó. esisi kì í mọ ní kó tó fọwọ́ lába. ayayaya orin bàtà esisi kì í mọ ní kó tó fọwọ́ ẹ̀ bà ni ẹ̀ àti wípé ojú rere làbí wo tẹ̀rù tọmọ lẹ́jà. Oh. olórin ilẹ̀ a ń kọ bàtà lórí. a tó ń kọ bótó. ta lọ́ba. èmi lọ́ba. lórí àwọn ta lórí yìí. dúró lígì wò olùsíkà náà ni ó so ọbalẹ̀dẹ̀ tọ́jú òsìgbò Tinubu tọ́jú òsì o òní bàjẹ́ o. gbogbo nǹkan tó pakalẹ̀ kí ló change mi lọ́gà èmi lolórí ó dẹ̀ lè change ẹ̀ èmi lọ́gà o ẹ jẹ́ kó mọ̀ pé mi lọ́gà o ti mú àtọkọ ẹ ṣé kò ṣe é pé orí yìí ti fa epo. ọdún mọ́ wọn mi bẹ́ẹ̀ ó já wèrè. kò ní já fún ọ ní já fún ọ náà bá jẹ́ mi sá ni ó já wèrè. kí ni kí sọ jẹ́ wá. ọlọ́run ti já. ásíìdì ìyẹn ti di wọ́wọ́wọ́. èmi gbọ́ngàn nìkà. ṣáàjẹ́ ni wọ̀ ni. pa kọrin pa wọ́n sá. ẹ wọ kàkà kó lókìkí yìí inú ẹ̀wọ̀n ló ti máa ṣe gbogbo ẹ̀. bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà òun ni máa fi ṣe tóró gbọ́dọ̀ bọ̀wọ̀ fún mi èmi ni mò ń kọrin èmi láyé mọ̀ èmi láyé ń náwó fún. bàbá lọ́mọ fún ìkàlẹ̀ o bàbá akudi bàbá sẹ́miu bàbá akudi bàbá dùbàkudi ọmọ náà àdàgbà lọ́la oníṣẹ́lá ìyá ọlọ́mọ máa gbẹ́sẹ̀ ní kankan fúnjòwò ọmọdé olójúbọ onírọsí ẹlẹ́sẹ̀ maradona. them. I'm a ṣe òun mo wí abẹ́gi. ṣebí tí pàpà bá jọ ń gbó mọ̀jára àdélérò ẹ̀dẹ́lẹ̀ wí ẹ ò ti rí nǹkan kan. mìíràn mìíràn la lè fẹ́ nu sọ inú ọ̀rọ̀ ayé. anytime I'm a mọ̀ jù yẹn. kí là ń wá kaná o kí là ń lé náà o ilé ayé ilé ayé ilé ayé ilé ayé kí là ń wá kaná o kí là ń lé náà. bàbá Ṣadé hmm? ṣẹ́nu ìrònú náà ọmọ tó jáde yìí ò kì í ṣọmọ kékeré tó bá jẹ́ pé ibi tó wà ó tiẹ̀ ń gbádùn ara ẹ̀ ńkọ́ ẹ dẹ̀ wà lórí ìrònú látìgbà tó ti lọ ẹ jẹun ẹ wò èmi ti dáná tán ẹ dìde ẹ wá lọ jẹun. ebi ò pa mí ó kàn sọ báyìí ni ṣé ìrònú ẹ̀yin obìnrin máa ń yàtọ̀ síta ọkùnrin o ọmọ ọlọ́mọ láti jẹta kò wálé kò wá workshop náà kí ló fẹ́ kí n sọ fún bàbá ẹ̀ kí ló fẹ́ káwọn máa sọ nípa mi wá lóúnjẹ ẹnu tí ń fi jẹ́ ìjẹun dà ah, má ṣe o. mo mú mi dájú bóyá kẹ wá lọ jẹun àti sóònù pẹ́ dé mọ́. ẹ wá lọ jẹun okùnú lèèyàn fi ń gbé tìta ah, ọlọ́run ò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí débi tó lọ débi tẹ́ máa fi gborúkọ burú ẹ má wọ̀ọ́rì ohun tó lọ náà ló máa wálé ẹ wá lọ jẹun ẹ̀jọ̀ ó jẹ́ ṣe kókó ó jẹ́ ṣe kókó ẹ dìde wá lọ ó tán ṣó tán àbí ah àdìsá àdìsá mi bóun ló ṣe rìn ẹ ẹsùn sẹ́yìn jáde. àdìsá àdìsá àdìsá dáàdi mi jíjẹ ti rí torí ọmọ tẹ̀bí jẹun ló wọlé ní òkè yìí. ṣó tán ẹ wo ọmọ tẹ́ ń kúlé lórí ẹ wo bó ṣe wọ́n yín dànù ọmọ tẹ́ torí ẹ̀ tẹ́ jẹun láti ìgbà tó ti jáde ẹ jọ kí nìkan tó wà láàrin ìyàn àtàdísá ìgọ̀gọ̀ tó fi jẹ́ pé kò kí ń bu àwọ̀ tó tọ́ fún yín ẹ wo bó ṣe ṣe sí yẹ́ ẹ̀dẹ̀ lè sọ̀rọ̀. ẹ ní sùúrù kí tiẹ̀. mo ń bọ̀. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ àdísá ìgọ̀gọ̀ pàápàá fún kí lè lè bá ètò ọ̀nà lọ. ó yà wọ́n dìde wà lọ́jọ́ ń tẹ̀. ìgboro ayé o. àtúbọ̀ tó dájú hello kò ì parí o ṣé yóò fi màjíìkì parí ni ká lè rò pé ó ń ṣe mọ́tò náà ṣé pòfẹ́sọ pẹ́lá ni ṣé màjíkì ni màá fi tún mọ́tò ṣe mọ́tò wà lọ́dọ̀ wa níbà ẹ sanwó pààtì ẹ wá mi wípé ṣé mọ́tò yìí ti parí kò parí o nísìnyí báyìí ẹ kà abandon mọ́tò náà sínú ọgbà ẹ fi gbà yè síbòmíì tá a tún páàkì mọ́tò mi sí kò mọ́tò bẹ́ẹ̀ bá ti lo mọ́tò ni ọmọ rántí pé yọ́ bàjẹ́ èyàn tún ṣe mi sọ̀rọ̀ sí yín customers always right mo ń sọ bẹ́ẹ̀ ṣe gbé sílẹ̀ ń bí nìsín tẹ́nìtì ń bá ṣe ọrùn tiwa lọ́wọ́ ẹ wo pàtì tẹ bá ti sanwó ìdíwó pàtì àtúnṣe. ẹ kò sí wàhálà bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ sẹ́ndì ẹ̀ lónìí màá ṣe lónìí bọ́jọ́là náà ni kò sí wàhálà ẹ sá sẹ́ndì owó. a ah! ẹ dúró náà ṣé kọ́sítọ́mà ni nǹkan ṣe àbẹ́ mi. ẹ̀dá ayé má ṣe lógun má mọ̀ nígboro ayé àní níta ayé o ẹ káàbọ̀ ọ̀gá. àtúbọ̀tán dájú ó. ilé ayé ilé ayé ilé ayé yé ilá ń wá kánú ilá ayé ilé ayé yé kí là ń wá. ọ̀gá wa mọ́tò àdìsá jókòó sí owners corner kàyéfì ńlá rèé o. àmọ́ ọjọ́ tí bọ̀bọ́ àdìsá àbí kí lorúkọ yìí bá máa tó bá máa bá mi dán wèrè wò ọjọ́ tó bá máa bá mi dán wèrè wò nílé yìí Ah. Ah. <laughs> màá ti lọ nà jù màá jẹ́ kó yé màá nà màá nà ọlọ́run ṣe ẹ̀yìn mi lọ̀gá kúkú wà. ìgboro ayé àní níta ayé o. èmi tí mò ń wọ̀ ni wọ́n tó èmi náà ní mò ń pè wọn private jet nọ́mbà private jet báyìí gbà mọ́ èmi náà ní mò ń èmi ní kò ṣe o. Kasali. Um, fún mi ní kí mọ́tò mo fẹ́ jáde. ó gọ̀ ọ́ ẹ kàtà ní pé o lè fi ọ̀hún kú sí èwo tún ni mọ́tò kí mọ́tò tó fẹ́ gbà mọ́tò èwo èwo nù àwọn mọ́tò ṣé ti wíbàrò àbí ti kẹ̀kẹ́. ẹbí ẹkọ tápà ni ayé ti gba tápà yẹn ti ń kọ́ léegun wo ọ́ tẹ́ o fún mi kọ́kọ́rọ́ mọ́tò mo fẹ́ jáde. kò sí wàhálà ọ̀rọ̀ ẹ pèsè jẹ ní tí mo fẹ́ bọ̀ fà kọ́gà tètè jáde kémi ọmọ bá tèmi. ọkùnrin ìdá mi lóhùn rò mí lẹ́jọ́. sáré yasa ṣó gbádùn tí n bá wà ẹ tí n bá fún ẹ máa fún ẹ jẹ. <laughs> Ah, mo kàwé o mo kàwé mo sọmọ ta gbogbo ó ní àwọn kankan tí mo tẹ́ńdà káwọn ọ̀gá tó gbà mí síbi. ó dà kórìí ìwà àtọ̀gá dàrú. ẹ orí ìwà àtọ̀gá. Ah, màá tọ́ lọ́jọ́ ó ṣe é rẹ ní. ẹ̀ fi èkì ṣe mi tọ̀gá tèmi kì í ṣe mi tọ̀gá báwo ṣe máa sọ pé ọ̀gá fẹ́ burú ó ṣe máa lójú ọ̀gá fẹ́ dàrú lọ. ó ń di òní ó ń di òní. sọ wọ wèrè ni kí ló dé ọsọ fẹ́ fa sọjá máa lọ́rùn ni ilé ìjàre wọ wèrè ni kí ló dé òun sọ òun nílé pẹ̀lú àdìsá. àdìsá ìwo àdìsá ẹ má bínú ọ̀gá àmọ́ ìwọ ìwọ fún ọlọ́run. àdìsá máa gbá ojú ẹ o torí mi ò mọ̀ sí rísì lọ́ fi lówó fún gan àdìsá kí ló ṣẹlẹ̀. ẹ kò kúkú sí nǹkan kan mo jáde mo rí bó ti fọ mọ́tò tán mo wá ní ó fún mi ní kọ́kọ́rọ́ mo fẹ́ jáde ló yàrí sí o. ṣó o gbádùn ọkùn ń sàn tí o ọwọ́ mi yóò lálàáfíà o níbo náà ti yọ. kí ló dé ńgbà nìkan rẹkọmẹ́ndì ìyá fún wọn náà ah. ṣó kó fìyà jẹ lọ́ọ́ dání ó yà fún kọ́kọ́rọ́. ọ̀gá kọ́kọ́rọ́ mọ́tò tí yín ló fẹ́ gbà mọ́tò tí yín tèmi fọ̀ mọ́tò tí mo máa fi ń gbé yín kiri. bẹ̀rẹ̀ ṣé mọ́tò bá ni. kò yé mi. Hmm? ṣé mọ́tò bá ni fún kọ́kọ́rọ́ <laughs> ọwọ́ kan lè fún kọ́kọ́rọ́ ni. ọ̀gá ọmọ yóò lè máa. ta lọ ọmọ lọ́dọ̀ rẹ̀. bó o ṣe ń lọ ó fún mi. ẹ Kasali ọwọ́ mi ọmọ pé àánú rẹ̀ ń ṣe o eh? jù mí lọ́wọ́ lẹ̀ Kasali eh? jọ̀wọ́ ilé. sọ́rẹ́ fàṣẹ ìyá. etí rẹ̀ ló leti ah! ń ah, ah. o. Ah, bẹ́ẹ̀ náà mo fún yàtọ̀ ni wọ́n sì fọwọ́ kan fà mí. ọ̀gá ọlọ́ọ̀gá eh. ló jẹun ọlọ́ọ̀gá ló jẹun. ẹ̀yin ẹ̀kan pàṣẹ fún èmi kí n gbé kí n sì jù síta ọjẹ díẹ̀ mú kọ́kọ́rọ́ wá. sọ́wọ́ kan lè fún kọ́kọ́rọ́ mi fọwọ́ méjèèjì fún kọ́kọ́rọ́. bẹ̀rẹ̀. ó ní kó bẹ̀rẹ̀. má dìwọ́ ibo náà ti rí ọ. lórí tó ń fún ọmọ kọ́kọ́rọ́. jùlẹ̀. ìta ìta. Nde. Ìta. Ìta. Nde. Ìta. Ìdé. Ìta. Kò tẹ́ ọ lọ́rùn. Bọ́lá kí ọmọ mi wà ẹgbẹ́. Ẹ ṣeun ọ̀gá. Dúró Àdìsá. Kí ló dé? Ń bọ̀ ààrẹ ọkọ̀ kan wà nínú ọ̀rẹ́ gbé jáde. Ṣé kèmi wá ní ìṣẹ̀ jáde ni? Ah. Tó bá ti jẹ́ pé ẹsẹ̀ lérò pé ó dáa ẹsẹ̀ náà lè rìn àmì mi ń mú àbá tó dáa wá èmi ò bá ní kẹ́ ẹ gbọ́kadà torí ẹ sáà rí mo ṣe mo ṣe ró déédéé tí mo kàn dúdú ó yẹ kí ẹ ti mọ̀ kí mi náà níbi pàtàkì tí ń lọ tí ń ti gbà yìí nípa báyìí mẹ́dà mú mi o bó bá jẹ́ pé ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ tí ó rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ bá sì fẹsẹ̀ rìn ni bí ó bá sì lè tẹ́yìn lọ́rùn ẹ̀jọ̀ kó ń lé ilé yín. ẹ ní sùúrù ní sùúrù fún ọkọ bí ṣe ń bá mi sọ̀rọ̀. wọ́n máa ń gún mi gàràgàrà báyìí òun ló dẹ́dẹ́ ọkàn dúdú bó wọ́n pe wèrè sí. Ah, nílò bárakùnrin o àtúnlọ́sọ ah, àtúnlọ́sọ àrífín ti ń pọ̀ jù tí gẹ̀tì má tó fi mọ̀ pé ó ti àá ah, kọ́lọ́n dájú mi gan tí mò ń gbọ́ ọmọ lọ́mọ létí tí mò ń gbà lọ́rùn. mo máa rògbò. sáyé mi ti àwọ̀ rìfáàsì ni àbí kí ni eléyìí kí ọmọ tó ṣe tí bí awọ ẹwì rí ah, mo ń bọ́rọ̀ mi lójú ẹ o. èwo ni olówó náà àhámọ́ tó lu ẹ̀ wá jẹ́ nìsín ah, ń rà arákùnrin àtọ̀rọ̀ ọ̀sọ́ ń máa ní sùúrù máa ní sùúrù mo sì fẹ́ di wèrè kánú lé. àkójẹ́jẹ́ ah, bẹ́ẹ̀ àkójẹ́jẹ́ bẹ́ẹ̀ àrárá rárá rárá ọ̀nà mẹ́ta ló pín sí bóyá dìsá ti lọ sífẹ̀ tàbó lọ sọ́yọ̀ọ́ ó dẹ̀ wàá ní ìjẹkútọ́ mi ló ti gbà. ẹ báwo lọ̀gá àtàdìsá ṣe bá máa jọba ara wọn dúkìá mọ́ra wọn lọ́wọ́. mẹ́wàá ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ ọ̀gá wa dẹni tó ń gbé ọ̀kadà ẹ ọjọ́ ń dùn ọ̀gá jáde ọ̀gá agree pẹ̀lú ẹ ọ̀gá gbọ́kadà correctly. àlójú eh, lásán kọ́ ló fi ń ṣe ilé ayé ojú lásán kọ́ irú èmi ń sìn ṣé ká lórí tèmi pé bí mo ṣe kàwé tó jẹ́ pé gatemanship mo fi ṣe tí n bá mú ìbílẹ̀ mọ́ irú èmi ń sìn báyìí mo lè sọ fọ́gà kíkan díjú wọ̀gá lọ́jọ́ kan ọ̀gá ẹ̀ jókòó kọ́lẹ̀ jókòó. <laughs> Àdìsá o. èmi ti jí lójú ọjọ́ bójú ọjọ́ wíjọ́ mi ò sùn láàjì mo ti bẹ̀rẹ̀ wá mo ti bẹ̀rẹ̀ wá ẹni tá n bá mọ bójú yẹn. ẹ kọ́ ẹ. ta ló béèrè mi ẹ kàn sọ pé mọ́tò òun ta kú ọ̀dà ẹ mọ̀ lọ ẹ ta ló gbálẹ̀ sọ́ọ̀bù gan yìí nù. kí lè wí sà. péré wèé gbọ́n wò mo ti gbé sínú ọ̀fọ̀n orí rẹ̀ ọ̀rọ̀ mọ̀ sínú ọ̀fọ̀n mo sínú ọ̀fọ̀n ọgbọ́n tẹ́lẹ̀ mo fẹ́ kan sára sí ni. ṣé bí tí pàápàá bá jọ ń gbọ́ sà. ẹ délé wí ẹ ò ti rí nǹkan kan. mìíràn la lè fẹ́ nu sàn. ojúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ ni ilẹ̀ tó mẹ́mí lé ní o ojúmọ́ rẹ ni ọ̀nà sí ọ̀nà là. ẹ wo sẹ́tà ìgbésẹ̀ iṣẹ́ àjàmbákú ló sì ó dé wá bá mi ibi yẹn bá ti ń ṣe èèyàn máa tún ṣe ọ̀gbálẹ̀ ọkàn kó kinní wọlé ojúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ ni ilà tó máa mi lónìí o ojúmọ́ rẹ ni spanner ló kó síbi ẹ́ ah ó tiẹ̀ ti da màá kó eléyìí pamọ́ ni ìyá jẹ́ lónìí ojúmọ́ rẹ ni o ajísafẹ́ ilẹ̀ tó máa mi lónìí ajísafẹ́ bàbá káyọ̀dé ah, ah. ajísafẹ́ bàbá káyọ̀dé èjì èyí làkì ẹ̀dùn wẹ́rẹ́wẹ́rẹ́ orí igi ah, ah. ẹ̀gbórí igi mọ́nú fúláàtì lẹ́ ń gbé nísìn. ti jẹ́ kó rí mi wú ajísafẹ́ àpò ah, mi ò dẹ̀ wú ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ hmm. wàá ró he lọ́dún yìí máa wulẹ̀. àdúrà tí ẹni kéèyàn fọkàn sí kéèyàn máa wulẹ̀ bíbá rígọ́ọ̀tì lèèyàn mọ̀ rí téèyàn mọ̀ rò powó ni bóò lànà àmọ̀ dúpẹ́ àjọ ọmọ wa àmọ̀ rí ṣe bẹ́ẹ̀ mi ti wà yín lẹ́nìkan ọlọ́run mo gbójúlé ànábì màmá náà sì lẹ́nìkan tó fi jogún mọ́kà kọ́là jẹ́ ń jogún kó ṣe bí ní mọ́kà fún mi kó ṣe sẹ́yìn ní kàbá kí n hmm. jogún gbogbo ẹ̀ kó ṣe mọ̀dínà kí n jogún gbogbo ẹ̀ papọ̀. ajísafẹ́ o rárá lè rẹ̀ yìí. èwo ní ní nébọ̀ ń bì. o ṣe ní nébọ̀ nébọ̀ àwa méjèèjì ló lóun ní nébọ̀. <laughs> ṣé ta kú àbí kí lorúkọ rẹ̀ ń jẹ́. ta ń fẹ́ kú báwo <laughs> ni ẹ ayé lọ́jà ẹ kọ́ mọ̀ lọ. òun lọ́kadà ṣe ẹ̀gbédè yìí orí orí orí ọ̀kadà ló gbé wá ń sìn. ẹ báyé lọjà ọrùn nílé kọ́ mọ̀ lọ lé kíní wákàkì. àrùn ah, ah, máa lọ lè bá wọlé. Ah, wo bí wo bí wo bí sọ́kadà ló gbé wa ọ̀kadà ló gbé wa ń dára tó wù mọ́ ìwọ ọmọ sẹ́kì mọ́tò sẹ́kì ṣàṣírí fún ọ. àṣírí òní sọ́ọ́sọ́ọ́sọ́. gbogbo bí tọwọ́ mọ́tò dé ní ọ̀fẹ́ sí rìn dé. bẹ́ẹ̀ ni mo sọ fún un èpè ọlọ́pẹ̀ wo ń tèpè. àfitọ́nà tó rò kàn báwo lè fẹ́ lóko pé bí wọn bá dárúkọ lè fẹ́ gbọ́dọ̀ tutọ́. ìwà tó wọn àwọn fẹ́rẹ̀ yìí náà ni. irọ́ sórí kò sí bẹ́ẹ̀ yóò ṣe gbé omi àbòsí kaná tí ò ní rupa náà. ọkọ hmm, hmm. yọ ọlá rẹ̀ ọparun ló ìdáná rẹ̀ òhó kùsùkùsù dá wáíwáí sì ni ó ti tọ́nu yóò padà kiri gbẹ̀yìn ọgbọ́n tí mo sọ yóò kó spanner sórí wáyé ṣé wàá mọ̀ ní ẹ̀jọ́ mẹkáníìkì dé o oní mẹkáníìkì ń kí yín o bí ó ṣe ti bẹ̀rẹ̀ sọ́ọ̀bà mi kan. kò tiẹ̀ ní ìdíkì ìgbà sọ torí aláti fún èmi náà ìwọ wo láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí tí ní bá ṣe lóde yìí gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ ó kàn dá ní bí ìta ọ̀rọ̀. wo bí wo bí èmi ò mọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ ojú wa má gbọ́gbọ́n kankan lẹ́nu mi ó ìfẹ́ kí n máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́run níjú fura wo bí ẹnu ẹ wọ̀ ní ọbẹ̀ lá má èmi ò fẹ́ràn kí n máa sọ̀rọ̀ lọ́wọ́. ìjẹ́kẹ́nu mi bò. èmi ò fẹ́ràn kí n máa sọ̀rọ̀. ajísàfẹ́ baba káyọ̀dé ajísàfẹ́ baba káyọ̀dé ó jẹ́ ilé parí mọ́tò tí mo. Ah, ah, ojúmọ́ rẹ̀ ni ọ̀hún. ọmọ yìí dà á ah, eléyìí ò tí ì dé. ojú alábòsí. dókítọ̀ dókítọ̀ bàbá o dókítọ̀ small doctor. bàbá mi àgbà ẹ̀kọ́ àná. àwa ni àná ló pè ní. wọ́n lè tún padà lọ jayé lórí pákó ẹ mọ̀ bóyá ìyá tí jẹlẹ́jà ẹ ẹja ẹlọ́gbẹ́ tó kù ah, iṣẹ́ iṣẹ́ wa náà tó wá jẹ ọlọ́ọ̀bà ẹjọ́ mo ní di nineteen gram flat ẹjọ́ tó ọlọ́ọ̀bà ẹjọ́ ọmọ. ọmọ mi àyíndé yẹn olùsí ni kò mú ní sẹ́yìn wọlé mo ti fi pamọ́ pé tó bá fi dé lónìí máa fi ah, yà bàbá ẹ ní bínú ni ẹ wò ọmọ ọmọ tèmi náà bó ṣe ń ṣe nínú nìyẹn kò síbi tí ó sì kò síbi tí ó sì ẹjọ́ tó lọ́wọ́ bàbá. olùsí làwọn mọ̀ ah. ẹ bí mo tọ́jú ẹ̀ sí rè mo fẹ́ fi yà eh. ni ọgá ọ̀n fámìlì ọ̀n fámìlì ọ̀dẹ̀ ní ọ̀nímọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí. wọn onímọ̀ gbẹ wọn wọn mú sọ ní sẹ́nu àátà lágbára lọ òní ọ̀dà ojúmọ́ rẹ̀ rí ojúmọ́ rẹ̀. hello manager ẹ ra sà ẹ pẹ̀lẹ́ sà ẹ kú jọ mẹ́ta adúpẹ́ adúpẹ́ à kọ̀kọ́jà farada ẹ mo ní kí n rán yín létí nípa báláǹsì owó ọjọ́ yẹn ni kò yẹ yín bí báwo àkáǹtì wo lẹ transfer sí. Si àkàrà ẹ̀rìṣẹ́ five million naira. ọ̀gá sọ̀ sísà. ṣé ẹ já wèrè ṣé mo ránṣẹ́ pé yín ni ẹ̀yin mo bá sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ mọ̀ lẹ́tí mọ́ gánà káàkiri bẹ́ẹ̀ sì mọ̀ sẹ́nà ẹ kó rí ibú kó wájú mi jàre. sísà sísà. yóò ṣáà sísà nítorí ó mójútó lọ́rọ̀ ayé rẹ̀ kò mójútó wọ́n ṣe nídìílé bàbá wọ́n ṣe nídìílé ìyá orogún bàbá ìyá rẹ̀ náà tó ń ṣe. ọlọ́run mọ̀já pẹ̀kẹ́lé yín ọjọ́ òfò àgbẹ̀kẹ́lé mi mọ̀ ti já sán báyìí àdìsá bá mi lọ kí ni èsì. Hey. Ah, ah! aláṣẹ apàṣẹ wà ẹ kú gbádùn o. ṣé o sí àárín yín o. abẹ́gbọ́sẹ́ àti parí iṣẹ́ o mm. ẹ wá lọ bá àwọn kọ́sítọ́mà sọ̀rọ̀ ibi tẹ́ bá gbà lọ wọn fọ́gà ṣe mọ̀ pé àwọn òsì lẹ́nu bí àlẹ́nu àti lè sọ̀rọ̀ àwọn òní làákàyè. oto oto kí ló fẹ́ kí n ṣe fún mi. àwọn fẹ́ jẹ́ kẹ́ wá bẹ́ẹ̀ sì máa ń ṣe kẹ́ wá sọ iye tí tí wọ́n gbà tẹ́ gbà lọ́wọ́ wọn kí wàá sọ fún wọn. ó hmm. mọ̀ pé ẹni tọ́lọ́run bá ń ṣe lóore ó yẹ kó gbọ́dọ̀ ní àsìkò tóun náà máa dúpẹ́ fọlọ́run àsìkò ọpẹ́ la wà yìí. kò yé mi. n tí ń gbìyànjú láti sọ ni pé o máa ń tán pè ní àwùfù yàfùnyàfùn. ìmọ̀ kò yé mi rárá. kó o mọ yàfùnyàfùn. Mm. gbogbo ẹni tó bá wá ṣe mọ́tò lọ́dọ̀ wa láti bẹ̀rẹ̀ òní yìí o tílé òfìsù ni wọ́n kàn jàfúnjàfún ìtumọ̀. bonanza. bonanza. ìkankan nu wọn ò ní sanwó wọn sì bí fúrọ̀ di babaláku bàbá ìyáláyà ẹnìkan dà kó gbòòrò. àtọ̀gá náà. kò gbowó. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kò yé mi o ẹni ẹ fẹ́ máa fò ní dúpẹ́ ṣé ẹ ti dá mọ́sálásí lẹ̀ ní àbí chọ́ọ̀chì ẹ wá tó ní yàfùnyàfùn kí lọ́kàn ti wá pẹ̀lú yàfùnyàfùn ṣé ẹ nípa ó fọ̀gá ni. o fẹ́ tẹ́ lọ sọ fọ́gá yín pé èmi ní kò sí ti ń jówó gbígbà lónìí ire o. tó bá ṣe ọ̀rọ̀ títẹ̀ hùn kò sínú ọ̀rọ̀ gbèsè ayé mi ẹ ó ní kí n sọ fọ́gà. ó múnú bí mi ò kí ló ṣẹlẹ̀. má bínú. ilá ń wá o ilá ń náà o ilé ayé ilé ayé ilé ayé ilé ayé. ilá ah. ń wá kaná. ayé lọ́jà. Hello Ayélọ́jà. Ẹyin. Ah. Dákun farabalẹ̀ kọ́ ọ bá mi kí ló. Bonanza bíi bó orí àdìsá dàrú iye eh, bonanza ti wá jẹ́ ní ìsọ̀ ọmọ kálíkì láì tasọ láì mọ́ ta bàtà. Ah. ọ̀dà ọ̀dà ọmọ ní tí wọ́n ṣẹlẹ̀ ẹ̀ ayélujára bọ́ bá ti kúrò ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ni ó mọ̀ bọ̀ tààrà gbogbo ẹ̀ pátápátá ni wo bí iná ti rẹ̀ nú o ó kọ ọmọ burúkú tí fi láfara o ọ̀kàrẹ̀ ẹ o yẹ omi gbóná nù ọ̀kàrẹ̀ èmi ọmọ retí èmi náà ti ṣe àwọn ètò kan kalẹ̀ kó o tó dé ah, àdìsá àbí wèrè lọmọ yìí ni. ọ̀dà. ayé lọ́jọ́ ayé lọ́jọ́ ayé lọ́jọ́ lọ́jọ́ náà pé o. láti ròyìn pé ìgbésí ayé ìgbésí ayé mi ò. ìrìnàjò. ìrìnàjò láti jọ mọ́kùnrin kò. agídí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ díẹ̀ ah. àmọ́ ẹni tí ó bá rán ni níṣẹ́ báyìí là á bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún ibi tá a wí la dé yìí bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí ayé lọ́jà èmi ò pe ìṣẹ̀dá àdìsá báyìí tí n bá ti pè yọ̀ yọjú láàrin yìí tó bá ti yọjú ò ní nǹkan kan tó ṣe o tó rí àdá tí ń bẹ ńlẹ̀ yìí àdá ìrẹ́ ni tó bá ti farahàn ìwọ sá ti bẹ̀ ẹ́ wọ́n wọn bá bẹ níbi ògbómi kíbi tó bá wà yóò làjú ṣáájú ilé ọ̀run. ṣé mo lè má dàbẹ. ẹ mú mú irọ́ ìgbà ọwọ́ ọ̀tọ̀run yọ kọ́kọ́ fi mú kó tó gbé padà sọ́wọ́ eléyìí ọ̀kárì. ọ̀gá gbogbo lọ́rùn rẹ̀ ó wà. ọ̀kán kan ibi tí ó yọjú sí rè máa wá wù mí bẹ́ẹ̀ ní sùúrù ní sùúrù máa wù mí o ẹ̀fù yọ gbọ́dọ̀ lù mí o bọ́ bá lù mẹ́yìn nǹkan ń bẹ lọ́wọ́ tèmi tí mo lè fi ṣọ́ sọ́rọ̀ mi yí ọ bọ́n bá bẹ níbi ògbómi kíbi tó bá wà yọ làjú ṣáájú ilé ọ̀run èmi ni mo sọ bẹ́ẹ̀. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ẹ̀yà èyí tó láyé o ẹ dábò ẹ fi èdè mú ẹ fi èdè kù kẹ fi èdè gbẹ̀dúgbẹ̀dú ara o àdáṣe ní ìhun mọ ìgbà kan ò gbọ́dọ̀ hun yàn ẹ̀yẹ mo fẹ́ ṣe báyìí kẹjọ rí bí tí màá rí o ayé lọ́jà dákun hmm? farabalẹ̀ ẹ fìlì ọgbọ́dọ̀ lù mí o tọgbọ́n tí mo wí. <coughs> tọ́ bá a bá korí erin erin ajẹ́ nígbó bá a bá korí ẹ̀fọ̀n ẹ̀fọ̀n alàgàràrà níjù a ní korí ìkòkò kọ́mọ̀lẹ́ ìjáko bí tọ́ bá balẹ̀ yọ̀ lápá àdìsá o. adisawo kakalewe ne joma wara wara lomode to ko bo ile ogba ona ogba ni se wi aragba bi ba pi o nibi dada ni ko da mi lohun adisawo atakuru ko mina ti sọ fún ọ tẹ́lẹ̀ tó orí ọmọ àdìsá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nítorí ajé tí ń bẹ lára rẹ̀ gan gẹ́gẹ́ sì kò gbọ́dọ̀ jẹ́ ìyẹn yẹpẹrẹ mọ́ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pọ́rọ̀ ọmọ yìí ti kú òlójú lásán agídí tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ ló lọ fẹ́ lò ọ̀rọ̀ àdìsá yìí ti kú òlójú lásán o ṣèbí ńlá pè tí ò yọjú yìí. àtakòrò ẹ̀ kàn sọ bẹ́ẹ̀ ni alọ́mọdé fẹ́ gbẹ̀mí mi ọmọ ẹ̀ ti fẹ́ gbẹ̀mí mi ah gbogbo owó tó wọ́wọ́ mi ló ti wọ́ sákàǹtì rẹ̀ ẹ mo sì ń bá yín sọ ẹ̀ ń pé ifá rẹ̀ ifá sùúrù ni ń gbọ́dọ̀ fẹ́ ṣe sùúrù dà. mo ti sọ fún ọ tẹ́lẹ̀ ayé lọ́jà sùúrù lọ́sẹ̀ tó rọ́rọ̀ tí ń bẹ́ lẹ̀ yìí níṣẹ́ àfikọ́ ṣe sùúrù o sùúrù lọ́sẹ̀ o tó bá ti mọ bó ṣe máa bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ yóò máa ṣe tí wọn náà bá o ti ní ìṣe fún tán ah, ah, o ti ní ìṣe fún tán o ẹ tún bá kíní ẹ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kó. kò sí nǹkan kan tí mo lè bá sọ̀rọ̀ mọ́ mo ti ah, pè náà mo ti pè ní bí ọba ti yọjú ẹ. ṣé sẹ́ńtà ńgbẹ̀sí ní sẹ́ńtà bíi lóṣèlè jáde ṣé mo lè bẹ́ ibẹ̀ ó lè ṣeéṣe kọ́ lọ bá níbi agbárí àbí lọ́rùn. ayélujára bọ́ bá bẹ láì yọjú yóò lápá lára rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi náà ò lè mú ẹ mọ́ dání kó dàfí mọ́ mi lọ́wọ́ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ọmọ yìí kò fẹ́ gba ojú lásán mọ́ ayélujára wọ́n ṣe sùúrù sórí èmi mọ ọgbẹ́ tí tó fi níbọ̀ ṣe jẹ àwọn nǹkan kan tó jẹ́ pé tọ́ọ̀ bá ti ń bá sọ̀rọ̀ báyìí ohùn rẹ̀ yóò máa dùn ní létí rẹ̀ gbogbo tó bá sì fẹ́ òun ló ṣe sùúrù gan èèyàn ṣe sùúrù ṣe sùúrù tí ó fi dolo sí. yọjá já mọ wọlé lọ já mọ wọlé lọ á tún mọ irú ah. àwọn ọgbọ́n mi ìta bá lè dá. Ah. Ah. ayé lọjà. àtàkùrọ̀ ẹ wò ó débẹ̀ ẹ̀yin aláwo náà ní union ẹ fi lu àwọn èèyàn. àdínkù tẹ́ni gangan tẹ́ tó àmọ̀ pé kí ajé ti ń bẹ lára rẹ̀ lásán gan gẹ̀gẹ̀gọ̀ ìkòkò tí ó ti kúrò lẹ́yìn ẹ̀yẹ pẹrẹ ká tó wá sọ pé kínní dákun ó já wọlé lọ á mọ ọgbọ́n mi ìta bá lè dá. ẹ sọ fáwọn expert o. ọ̀lẹ́ kìdé bá ní ká yẹrí ọkàn ọ náà nu àfikọ́ ṣe sùúrù o. ayé lọ́jọ́ ayé lọ́jọ́ ayé lọ́jọ́ lọ́jọ́ náà pé wáyé o tèmi yóò èmi yóò jókòó láti ro ìgbé. Àdìsá sorry ẹ pẹ́ ṣá. ah, mo rò kórí ẹ̀ burú ṣá ṣé mo ní kó kí mi káàbọ̀ ni ṣé kò ṣe bọ́ọ̀sì mi ló gbé síwájú tó ń wọ gbogbo ẹran náà bẹ̀mí jẹ báyìí. Ah, mo rò kó ọjà wèrè o tún sọ pé òun náà ni o rẹ̀ tún ń jẹ́ lọ kí ni ìsìnkú gbogbo eléyìí kí ló àbí ibi táyé bá ti bá nira àti jẹ. ó gbọ́dọ̀ pọ̀ fẹ́ kú nínú ayé tó jẹ àpòlọ́dún kúkú lélẹ̀ ó ń jáyé orí ẹ̀ pẹ̀lú pọ́ọ̀tà ẹ̀ mà gbà mí kẹ́. ẹ gbà mí ló wà àdìsá ẹ wọ bọ́ọ̀tì mi ló gbé síwájú tó ń wa gbogbo ẹran ọlọ́ ẹ̀jẹ̀ gbogbo oúnjẹ tí gbogbo olófẹ́ jẹ ló ti jẹ tọ́ yìí mo lè tún bá sọ̀rọ̀ kò tún kò síwọ́ náà. gbogbo ah. hmm? kí ló dé lọ gbé pọ́ọ̀tì tí gbogbo ilé ọ̀jẹ̀ tó wá dá ìyàkọ́. ẹ mọ̀ pé wọ́n ní ayé ó dùn jẹ ju ah. ibi táyé báyìí sí bá lèèyàn ti yé ǹjẹ́ ayé orí mi ní ìdádọ́ ọ̀gá. ó ń jẹ ayé orí ẹ̀ pòròpórí ẹ̀ dàrú àbẹ́ àtúnbẹ̀ sọ̀rọ̀ ń sọ pé ayé orí ẹ̀ ó já wèrè. tí bá ọgbọ́n tó sọ ní ìsìn ó lóun jẹ ayé orí ẹ̀ wọn ni ìbílẹ̀ ìjọ jẹ ayé orí ẹ̀. kì í jẹ́ kó jẹ ayé òṣìwọ́ ṣé nǹkan tẹ́yìn náà fẹ́ sọ nìyẹn. ṣé n tó sọ ti pọ̀ jù ni. ẹ lè sọ pé ṣé nǹkan tó ṣe tó sọ ti pọ̀ jù ṣé nǹkan tó ṣe yìí ṣógbójú mu ni. èèyàn gbọ́dọ̀ ní pọ́ọ̀tù ọbẹ̀ síwájú bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ náà. ṣe sùúrù kó ló ṣe ń ṣe báyìí ṣé òun ọkọ nu lè rìn àbí mi. kò ń ṣe pọ́ọ̀tì lásán ọbẹ̀ mi ló ọbẹ̀ mi ló jẹ ọbẹ̀ tí mo fọwọ́ nìta àwọn olóúnjẹ yẹn tí mo ṣe wọ́n láti àwọn olóúnjẹ yẹn náà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o. ẹ jọ ṣé nǹkan tẹ̀lé ń sọ ẹ ṣé nǹkan tó tọ́ láti sọ nìyẹn. Ah, ah, kí ni ọ̀dọ́ ń gbàdé epo dídì màálù lọ jẹ. níwájú ibìkan mo ti ń bọ̀ lónìí nísìn ọwọ́ nìkan ẹran àyè ní jẹ́ àsìkò ló ń lẹ́ran kọ́lọ́ lẹ́ran kankan ó ti kú báyìí o ẹran wọn fẹ́ fi ṣe jìnnì sáré o ẹran àyè tó nù ká máa sọ ẹran tẹ pé ọmọ ẹni tó pa tó fi ṣebẹ̀ kí n nì tó ní ṣebẹ̀ mí ni àbí mo ní ìfún olówó ọbẹ̀ mi. so lọ́rọ̀ kan ẹ̀ ní bá ọmọ yìí wí pẹ̀lú wọ̀ òṣì tó wù yìí. fọkànbalẹ̀ màá bá wí máa lọ́nu léde ń gbà wí fúnra mi ń gbà wí. tẹ̀lé ya rẹ̀. má bínú sí ọ àdìsá ìwọ náà kú kú njọ́ mi tó bá mọ̀ pọ̀ fẹ́ fi pọ́ọ̀tì jẹun báyìí tó bá ti rìn sí ọlá Eh? ṣé ẹ tún máa labi tí ìsìn máa jẹun lé mi lọ́wọ́ ni. ọ̀dà ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ ibi tó bá wọ̀ ló ti lè jẹ́ ẹyọkàn tó kàn máa ṣe ni pé tó bá ti dijọ́ mi tẹ́ bá ti sọ̀rọ̀ má fọ́n lẹ́sẹ̀ o máa kà wọ́n tiẹ̀ ni wọ́n máa já yọrí tiẹ̀ lọ ni o mm. kí ni tọ́wọ́ àmẹ́tẹ́ ò ti bẹ̀ kú mm. èèyàn fún àmọye pati mi ti lómi ọlọ́ba yìí ẹran àyẹ̀wò sùn mẹ́sì àgàwọn ọlọ́ba yìí ni. n tó tọ́ mo jẹ́rìí yín. ẹran tó ọmọ súnà rẹ̀ gan tó ọmọ ẹni tó dù tó wá sínú ilé ọmọ kan tó ń ràn ọ́ lọ láti jẹ́ dáhùn sọ pé kìnnì kan. ǹjẹ́ lómi ń wá kán ah. kán rẹ́ni báwọn jẹun àwọn tó ń ṣe ẹ máa bá wọn wí o ìtọ́ ti wọn ò dá kẹ́mi wọn lè gùn. ọlọ́run ní ọba ń bá wí mhm. kó sá máa wò ó tiẹ̀ bó ní sẹ́sà rọ̀. ọ̀rọ̀ torí ìmọ̀ tí ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta. wọ́n jẹ́ mi ègún ni. ṣé yóò ọjà. èyí ọjà ó ní mangi. àtòrí ìfẹ́ tí ò ní ọ̀la tó ti mhm. bọ̀. ẹ ṣeun ẹ wá bá rú mi so omi tútù lọ tàbí gbóná. ẹ bá ń wá tútù ẹ tọ wọ yín. ṣé ibi mọ́túárì standard. Ah, ẹ wo mi wá wàhálà yín pọ̀. má bínú má bínú. Ah, ẹ wo mi wá. máa wo yín ẹ̀ ń lọ bá bọ̀ mẹ́rin. ẹ sì mú. ìbàjẹ́ tí àdìsá ń wò nínú ilé ṣe máa ń bá wí fún kankan ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé kò fẹ́ yé mi mọ́ àtìgbà tí àdìsá tó ti bẹ̀rẹ̀ gbogbo ìwà pálapàla ìwà ìbàjẹ́ tó ń wù káàkiri nínú ilé tó ń ṣe nǹkan tó ń hùn àtìgbà tó ti bẹ̀rẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ ń ṣe bí pé gbogbo nǹkan tó mọ̀ yẹn ṣe nǹkan tó tọ́ ni ẹ̀ ní báwí tàbá bá wí gan ẹ tún máa bá wa wí fún ni ẹ wò ó abẹ́tàkẹ́ jẹ́ wọn fún mi. ṣé bọ́mọ ọ̀rẹ́ yín lẹ pé ẹ dẹ̀ ni wọ́n wá fi sọ́dọ̀ yín ni láti lè máa kọ níṣẹ́ ẹ kí wàá ní nǹkan tó fa ìwà àrífín láàrin ẹ̀yin méjèèjì tó fi jẹ́ pé ẹ kì lè bá wí. ẹ wò kó má lọ jẹ́ pé nǹkan tí mo rò òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé ọmọ yín ni àdìsá tí obìnrin míì níta tó bí fún yín tẹ wá fi ọgbọgbọ́ tẹ wá fi gbé wá sínú ilé láti máa ṣe ìtọ́jú á bẹ́tà kẹ́ tètè jẹ́wọ́ fún mi ṣe o ká mọ bá ṣe fẹ́ fà ká dẹ̀ yanjú ẹ̀ tí mo bá ṣe ìwádìí fúnra mi tí mo bá ṣe ìwádìí fúnra mi tí mo rí i pé ọmọ bíbí inú yín ni àdìsá tẹ wá fi ọgbọ́n tẹ wá fi gbé wọnú ilé wa tẹ tí wọ́n ń gbélé wa lórí inú ilé máa gbóná ọmọ gbogbo inú ilé ó máa gbóná ọmọ ẹ̀mí àti ó dẹ̀ mọ̀ ó mọ nǹkan tí mo lè ṣe àṣàjẹ ló fọkàn rẹ̀ balẹ̀ ohun tó sọ nísìn orí àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní òwú mi lórí kéde pọ̀ sọ̀rọ̀ dáadáa ṣòro gbogbo ntádì sáǹsì láti jẹ́ ó dùn mímu gan-an bọ́tẹ́jú obìnrin kàn máa ń rí nǹkan gírígírí ẹ̀ kìnnà àwọn ọkùnrin okun ní hururu káwọn ọ̀rọ̀ bó o ṣe ń wá àdìsá yẹn mò ń wà á dẹni inú kúlà lọ́rọ̀ ẹ̀ wá o tó bá kú tán wọ́gán bá bẹ̀bẹ̀ tì. kí ni n ṣe àmọ́ fi wà tó ọmọ mi kẹ́ àdìsá àtàkùtà ìwé nígbà mo bí síta ihò mi wo lọ ọmọ ń bọ̀ wà lójú ọ̀nà gan sọ ọgbà kẹlómi wojú mi. bóyá mi mo bí ta tóbi mi bí fún mi wọn á fọgbọ́n wọnú ilé wa. ẹ̀yin burú ẹ̀jẹ̀ jinú kò eh. sí tí ò kọwọ yín kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ah. ṣé kò possible ni. ẹnì kan possible lọ́dọ̀ tèmi o hmm. eh, ṣé ìwọ yìí jogbo bí ọ̀rọ̀ ni ọ ìgbà kẹ́ni kankan sọ́mọ́ mi hmm. abẹ́ pé mi nìkan mo fáìn ju gbogbo ọkùnrin tí ń bẹ láyé lọ́pọ̀ <laughs> àwọn tó jẹ́ nǹkan kọ́ máa pè láàfin tì mí bó ṣe máa ṣe lọ́wọ́ fọ́ra mi <laughs> akọ́wọ́ rẹ̀ gan-an ló ti palà mi lẹ́ẹ̀tì pẹ́ sí <laughs> ó mi lẹ́jàre ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bí kàtà mo lè bí kankan ta yìí mo mo jẹ̀dí láyé wọ̀ yìí èmi ti lọ bí iṣẹ́ ó mo ti máa ń sùn dé hàn ayé wa dà. ayé hmm, wa dà kìnnì hmm. ìṣẹ́jú mélòó ni èèyàn fi ń wọlé tí èèyàn fi ń jáde. ẹ dáwọ́ ti gbọ́ ìyá àta la wà ló ọdọ ẹ sọ fún mi pé kí n fún ọ lówó kan jọ ni èyí ló kówó náà hmm. wọn náà àbí ṣé mọ́kàn kó ń bẹ. ẹ máa rẹ ṣe máa mọ́kàn kó ń bẹ. èló ló pè náà. five hundred. five hundred five hundred ṣó wà òkè bí èlò. ó ṣe pé one ah obìnrin láti rẹ́ lè múṣẹ́ torí yọ ìyẹn torí rẹ́ lè múṣẹ́. sákàtì rẹ tó ló ló ní problem pẹ̀lú wọn ní tó ti ń lọ padà. ó ti ń lọ. ọ̀yà jíde fàbá ọ̀hún só ti pín ó ti pín ọ̀yà tó ti ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ ọ̀yà fi lè pàdé ẹ̀ báwọn só ti gbéra. ẹ̀ ń bọ̀ ọ̀tà. a ah, file file file file ó gbéra ọ̀yà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bá bọ́tà mhm. o ti gbéṣẹ́ báyẹn jẹ́ kí n ọ̀yà fílẹ̀ báyẹn bọ́tà báyẹn mhm. ṣé kí wà lẹ́nu ẹ̀ ọ̀yà ah àdìsá ọ̀yà àṣẹ̀ṣẹ̀ díẹ̀ pàtó ah àṣẹ̀ṣẹ̀ tánìsì náà ni ọmọ rìn. o mhm. ti gbéra tán bá ní sí ọbẹ̀ pè ọ̀yà pè. hello mr lere ara àdìsá náà ló ń sọ̀rọ̀ mo ní kí n sọ fún yín pa àti parí iṣẹ́ yín ni. ọ̀kàrí. gbogbo ẹ̀ pọ̀ mọ́wó páàtì àti gbogbo nǹkan tá a rà sí ó jẹ́ one hundred seventy thousand. ok yín send account mi sí yín ní ìsìn. ẹ gbọ́ mi account mi mú pé àdìsá àkáàtì náà bẹ̀rẹ̀ lọ́wọ́ fún kọ́sítọ́mà mo lákàtì náà bẹ̀rẹ̀ fún kọ́sítọ́mà. wọ́n ní ìka tó bá tọ́ sí mú la fi rí mú àkáǹtì nọ́mbà tó tọ́ sówó tá a fẹ́ gbà ọmọ sẹ́ndì sí mi. dídé ọ̀yà ṣẹ̀ṣẹ̀ dé ẹ má lọ. àdìsá kí ló ń sàkáàtì nọ́mbà tèmi. ẹni ń sọ àṣìṣà mo ní ń sọ o ìka wo lẹ fi ń remú tí ọ̀tọ̀ sí mú kí ló dé ẹ bó wò mí ni ó fi sákàtì tiẹ̀. ayé lọjà. wọn dákọ mọ mi lónìí. fẹ́tẹ̀ gilegile rẹ fẹ́ máa pọ̀ láàrin yìí o àdìsá àná ló pe ni béèyàn bá fojú àná wo kúdétì odò ìlọ mọ wọn ara rẹ pẹ̀lú mi. ẹ dákun ẹ gbà mí ẹ wá jí mi lójú oorun. Ah, ajísafẹ́ wo mọ́tò ọmọkùnrin òun ah, ó disturb mi púpọ̀ o ó jẹ́ mọ̀ pé gbogbo bí mo ṣe ń ṣe wàhálà látàárọ̀ so hmm. mọ̀ pé nǹkan tó ń ṣe mọ́tò ọkùnrin yẹn so mọ̀ pé ordinary wẹ̀ pọ́ǹpù lásán ló ń ṣe. ṣé pọ́ǹpù ló ń da mọ́tò láàmú. pọ́ǹpù ló ń da mọ́tò láàmú ah! wo ó sú mi gbà. àwọn kéèyàn máa da orí èèyàn rú gbà wọn. a mo ṣe wàhálà lórí mọ́tò yẹn wo ká tiẹ̀ máa ká máa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ tí mo observe la lórí ẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí mo rí i pé látìgbà tí àdìsá àti ọ̀gá rẹ̀ ayé lọ́jà látìgbà tọ́rọ̀ wọn ti rí bó ṣe ń rí yẹn inú tiẹ̀ kàn ń dùn ni. Ah, ìwọ ń kọ́ báwo nínú ìfẹ́ tí. kí ló fẹ́ dùn mí nu mo dùn mo ṣe nǹkan kan kò tún kankan lára tèmi ìbọn tí wọ́n kàn wò pé nǹkan tèmi ń try láti sọ fún ẹni pé ká kàn lọ. sọ pé ọlọ́run inú rẹ̀ ń dùn inú rẹ̀ ò dùn sórí èmi ò rí àdìsá àti ayélọjà ọ̀gá rẹ̀ èmi ò rí wọ́n rí pé àwọn ni ìṣòro tèmi nínú ọgbà yìí n tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ní tèmi tẹ̀ wá bá ẹ fún ni pé bóyá kákan pè wọ́n bóyá ọmọ yẹn ṣe ọ̀gá ẹ̀ ní o kákan á lọ mú un ká lè bẹ̀ ẹ́ ká bẹ ọ̀gá ẹ̀ ká bá parí ẹ̀ ká lè tún mọ ṣe bọ́ sí ń ṣe lọ àbúrò rí pé báyé lọ́jà ń ṣe yẹn o. ọlọ́run níjọ́ parí láyé. èṣù bá wọn lọ́wọ́ sí nǹkan wọn fẹ́ parí ẹ̀ tó fẹ́ máa gbé fẹ́ báyìí wà tẹ̀sùn ó fẹ́ máa ṣe ráìfà ni èṣù ń ṣiṣẹ́ lọ́wọ́ fèṣù lẹ́jọ́ parí iṣẹ́ rẹ̀ kí ló ṣe kémi lọ bá wọn ṣe mí níṣẹ́ ọlọ́run jẹ́ kéṣù yẹn máa mú ṣé wọ́n dé díẹ̀ ni ṣé wò mọ̀ wípé ayé lọ́jà nìṣòro tá a ní nínú ọgbà yìí ayé lọ́jà ti wá gbé ní tí ọmọ ṣèlè lọ́wọ́ àtúnwọ̀n àtọmọṣẹ́ rẹ̀ àárín wọn ń dàrú sọ ọmọ pé bẹ́ẹ̀ làwọn ò ti fírì ni ọ̀dà ìní látijọ́ ìlòsẹ̀ rójútu ayé ara rẹ̀ ni pọ́ǹpù ń dà ọ́ láàmú mọ́tò ọmọ iye ìgbà tó ti pòrí ládìí pọ̀ <laughs> ọ̀sẹ̀sẹ̀ wá rójútu ààrẹ nígbà tí tiẹ̀ ti ń bàjẹ́ òní tí wọ́n máa dà ìwọ fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n máa ṣe ra bó ṣe wọ́n lọ. <laughs> èmi ń dùn tèmi ń dùn mí kí n má tàn ọmọ ọfọlọ́run báwo ló ṣe wá mọ̀ níṣòro wa nù ọgbà ìgbọ́ ṣe mi ò rí rí pé ṣòro ni wọ́n jẹ́ wọn jẹ́ ṣòro fún wa. sori bó ṣe máa tẹ́wọ́ nù tó òfin ní rí nǹkan kan mú nù ọgbà yìí nígbà wọn bá lu kòròfo rẹ tán wọ́n mọ̀ pé ọsàn bẹ́yàn bá ti mu omi inú ẹ̀ tán wọ́n máa ń sọ èpo nù ni nígbà wọn bá jù ọ sí títì táwọn ọmọ sùkú wa ń fẹsẹ̀ gbá ọ báyìí ìgbà náà lọ mọ̀lẹ́ ayé ara rẹ̀ kò jù bẹ́ẹ̀ má wọlé wọ́n ṣe sọ̀rọ̀. dúró dúró dúró ajísáfẹ́ ó dàbí kórìí mi ti fẹ́ máa pé bọ̀. àmọ́ jẹ́ òkú efele forí rẹ̀ lẹ̀. àjísàfẹ́ bàbá káyọ̀dé ọ̀rẹ́ ti wá yé mi báyìí irú àwọn èṣù tí o gbé síbẹ̀ mi ká máa jájà mọ́ òun ló ṣiṣẹ́ láàrin wọn. èṣù náà ṣiṣẹ́ tiẹ̀ yọ̀ọ́ ṣiṣẹ́ tiẹ̀ ògún ṣiṣẹ́ èṣù ṣiṣẹ́. àjísàfẹ́ sọ mọ̀ pé iṣẹ́ tí ọ̀gá rẹ̀ ṣe ọ̀dà ọmọ ní ọ̀gbọ́dọ̀ gbà kọ́ bọ̀ ó ní kọ́ gba àwọn èèyàn gbọ́dọ̀ sanwó bó ṣe iṣẹ́ ló ń pẹ́ kọ́ máa lọ bó ṣe iṣẹ́ ló ń pẹ́ kọ́ máa lọ ọ̀gá ọ̀gá yẹn máa ṣiṣẹ́ kù ni. mo rántí pé lọ́sẹ̀ tó kọjá àwọn ọmọ yahoo tán máa ń gbé mọ́tò wa bíi mẹ́rin àbí márùn-ún wọn ni wọ́n wá tí àdìsá ṣe ń ṣáàjì wọn tó ní pé kán máa lọ. kọ́ wọn wọ́n pé jẹ́ wọn máa bá a sùn jẹ́ wọn máa fà á sùn èṣù ti bá wọn lọ́wọ́ sí. <laughs> Ah, ah! ọ̀rọ̀ ọlọ́run àwa má rí dín ni o ọba mi wá ṣe ìsinmi ìrọ̀rùn ìsinmi ìrọ̀rùn tó yẹ pé kò wá sí wàhálà kankan mọ́ fún gbogbo wa. ẹ <laughs> eh, jíde kò lè má rí bẹ́ẹ̀ hmm. mo bá fojú inú wo ọ̀rọ̀ yìí dáadáa wàá rí i pé àṣírí ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ah, ah, àṣírí ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ló ń lo àdìsá tẹ́lẹ̀tẹ́lẹ̀ níṣìí wọn kọ́ àdìsá ti ń lo ọ̀gá. wàá máa ka tó rú mi lójú ni kankan ló rú mi lójú tí ò yé mi o kí ni kí ọmọọṣẹ́ kó máa ṣe bí ọ̀gá kó ga ọmọ wa ṣe bí ọmọọṣẹ́ ó burú jáì o. àjídé ah, sórí àwọn ni wọ́n mọ bí orí bá ń bá wọn rè ìbáwọn ni wọ́n mọ nǹkan tán jọ dàpọ̀ hmm. ṣùgbọ́n jíde mímọ̀ pé ìjọkànjọkàn àṣírí wọn padà máa tú. Mm, yóò tú náà. àṣírí máa tú o àṣírí ó tú. àṣírí máa tú. a padà mọ ohun tí ó ṣẹlẹ̀ àbí. tẹ́lẹ̀ ńkọ́ a máa mọ̀ hmm. ẹ wò ó jíde jẹ́ ètè padà sẹ́nu iṣẹ́ wọ́n yìí ká dúró láàrin yìí ìka ètè máa lọ. Hallelujah ṣubú ló máa kú ní ìtura délé ìwúrò tún ti mú lójú ọ̀nà síbẹ̀ tó yọ̀ ọ̀dọ́ ká máa ṣubú. àlàáfíà o. àlàáfíà fún yín o. rọra o. kí ni ẹ. ẹ jọ̀ọ́ ṣé mo lè bá yín sọ̀rọ̀ ń ṣẹ́jú kan. ṣé mi. ṣé mi lè fẹ́ bá a sọ̀rọ̀. ẹ ẹ wò tó bá yẹ pé àwọn lè fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi mm. gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ fún wọn pátápátá ẹ sọ fún mi mm. tèmi bá délé èèyàn máa bí mi ṣe sọ gbogbo ẹ fún. mo rò pé nǹkan wọ̀ rí ẹ ṣé etí wọn ti gé àṣàkẹ́ tèmi létí lọ ṣé mi ò gbọ́ nǹkan tó ẹ sọ nǹkan tẹ máa sọ jàre spoke hallelujah. hallelujah. ẹ bí mo ṣe ń bọ̀ ni ẹ̀mí mi máa ń sọ fún mi pé ó ní èso yín kan tó wà nínú ìgbèkùn tó ń jẹ ayé tí ò yẹ kó jẹ ẹ dákun á dára kẹ̀tì lọ dá lọ́wọ́ kọ́ kó má bàa ti ìbẹ̀rẹ̀ rí ikú òjijì ni. Ah, ẹ dákun alàgbà ẹ má bínú o tí n bá gbọ́ yín dáadáa ní nǹkan tẹ́ ẹ bá wa sọ nísìn ẹ ní èso wọn kan wà nínú kan lẹ́yìn tó túmọ̀ sí ọmọ wọn. ẹ jáná. ẹ ló wà nínú nǹkan tó ń jẹ ayé lọ́wọ́ ẹni tá a bá tètè lọ da lọ́wọ́ kọ́ káyé jíjẹ ẹ má lọ jẹ́ kó rí ikú òjijì yìí. ṣé nǹkan tẹ́ ẹ sọ fún wa. gẹ́lẹ́ bó ṣe wù. ẹ wẹrẹ wọlé èso èso wo ni ọmọ ọmọ wèrè wo ni wọ́n sọ yẹn tó bẹ kú kó òjijì ọmọ rú òye èmi ò bímọ tó lè kú kó òjijì ẹ ọ bí owó dájú àti tẹ mi ò kí n fẹ́ máa lísìn sí ọ̀rọ̀ tẹ máa ń sọ bẹ́ẹ̀. olúwa sagbara yín dọ̀tí. èso àbáyọ sọ àwọn ọ̀rọ̀ bí ìṣe ọ̀rọ̀ rádaràdà. ọlọ́run bá mi tètè sí wọn létí wá bí wọ́n sí jàre mi ò láìkí kí ni wèrè pásítọ̀ sọ tó rò pé ah n bá ti ń jẹ́ má bí tí mo tiẹ̀ fẹ́ lọ gan báyìí o n bá ní kí n dúná bàbá àdìsá wá. ṣé o wọlé mọ́ ni. mi ò wọlé èmi náà níbi tí mo fẹ́ lọ. Ah, kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀. bàbá àdìsá mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ láti ìgbà tá a ti ń bọ̀ ni mo ti ń ronú kíní yẹn bọ̀ látijọ́ tó ti fi àdìsá sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ jọ̀ọ́sọ ń lọ yọjú sádìsá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lọ yọjú sádìsá ọmọ mi fún kíni. Ah, ah. Ah. <laughs> bàbá torí ẹ̀ bá pé àbóbì torí ẹ̀ bá pé ó ràǹgì fún kó fọmọ sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ kó tó máa wá máa lọ láyọjú sí nígbàkúùgbà báwo lọmọ ṣe fẹ́ concentrate èmi ti fa gbòfé gún mo ti yun okùn ẹnu fọ́gà ẹ̀ ọmọ mi á lè fojú sí á lè fojú sí nǹkan tó ń ṣe gangan kí ni mọ̀délé ni o àdìsá mo á ni o kí ni that's rubbish. ṣe bàbá àdìsá you are not a responsible father. má sọ bẹ́ẹ̀ mọ́ tó máa fi kú. òun ṣe responsible father. ṣé wọ́n responsible ṣe mi tí n bá máa fojú rí àdìsá báyìí. bóyá jọ freedom ẹ kí ni fẹ́ lọ ṣe máa waste time lọ sí ọyẹ sí sí workshop wọn fún kíni. ah mo ṣe wá rí wípé gbogbo ọpọlọ tó wà lórí ẹ àfi kó mutí nìkan ló kù wọn ò fi kó mutí kó yó kó dẹ jẹun ò lọ ọpọlọ kankan rárá ṣé o gbọ́ nǹkan tí wòlíì yẹn sọ fún àgbàtà bọ̀ ni. kí ni wèrè sọ. So? ṣé o mọ̀ yìí pé ah, gbọ́dọ̀ ṣé o wá bú mi ní abo fẹ́ kí ló o wá bú mi bí ní abo fẹ́. mi ò bú ẹ bọ́rọ̀ ìṣe ká mi lára ni torí ọ̀rọ̀ ọmọ ó wà ó wà ó mú mi láyà tèmi. kí wàá kí ni wòlíì sọ. èèyàn ah, ń sọ fún wa wípé kò náwó sí mi ìwọ ló náwó sí ó náwó sí ẹ ó sì sọ fún ẹ lọ́mọ kan o tó wà níbi ẹ̀kọ́ iṣẹ́ kan ayé káyé lọ́mọ ìdí ẹ̀ ń jẹ́ ń bẹ̀ ó ní tẹ́ ẹ̀ báyìí tẹ lọ dá ọmọ ẹ̀ lọ́wọ́ kọ́ pẹ̀lú ayékáyé tó ń jẹ yìí ó lè lọ fa kó òjijì fún. ọlọ́run ò ní jẹ́ o ò ríro. mi ò ní wo bí mi ọmọ tèmi ò ní kú kó òjijì. àmì èmi náà èmi náà sàmì àmì èmi náà sàmì. ohun tí ò rè mo wake up mo jíjọ ẹ lọ mo jáda. kí ni òye mi kó lọ sí tó bá sọ jáde kó ju gbójú lọ yé mi. nínú Islam Christianity àtàwọn oníṣẹ̀ṣe àwọn tó ríran nínú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pọ̀ gan tọ́jọ́ original tó ríran mm. bẹ́ẹ̀ ni fake sùn lọ rẹpẹtẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta hmm. wọ́n ní fake nínú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní original hmm. especially àwọn tá a máa ń rí níta yẹn hmm. púpọ̀ nu wọn fake ló wà bẹ́ẹ̀ ìmí àtẹ̀tí tọ́ kọ́lá pé òun tó ń sọ yìí kọ́nà jẹ́ orí bẹ́ẹ̀ so wàá lè fóun respect pé òun máa ń ríran gbogbo tó sọ yẹn kò mi ò gbọ́ wọ́n ti gé àṣà kẹ́mi létí lọ. ṣé o fẹ́ gbọ́ tèmi tí o bá sòótọ́ bàbá àdìsá kò lè sí rọ. mi ò rẹ́ láti rárọ́. èmi náà sọ pé kò rárọ́ bàbá àdìsá. Yeah mo wá fi ọlọ́run mo fi bẹ̀ ẹ́ mo fi ẹlẹ́dàá mi àtẹlẹ́dàá wò fún ara ẹ àtẹlẹ́dàá bàbá ẹ mo fi bẹ̀ ẹ́ má wo ti pásítọ̀ tó tiẹ̀ fún wa ní ìmọ̀ràn yìí yọ tiẹ̀ dànù nonsense tó ń sọ yẹn máa máa gbé kan. àní yọ tiẹ̀ dànù ìwọ wá ro ti ara ẹ̀ àṣàbíamọ́ ọkùnrin tó wà responsible tó jẹ́ pé ó tiẹ̀ wà kẹ́rìn lórí ọmọ ẹ̀ mo fi gbogbo àwọn abiyamọ ayé mo fi bẹ̀ẹ́ bá ń yọjú sádìsá tí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ lù sí ń bẹ̀ mo bẹ̀ẹ́ torí ọlọ́run. mo ti wá ẹjọ ìjọba yẹn pé bóyá the way to fi present presentation ní ọ̀sán yìí ó cool ó strange ó unique. ó ṣe. okay because of bó ṣe sọ. I hereby hmm. change my mind. thank you go straight to at Disa's place tomorrow. now you are talking rẹ́mi gbà síbẹ̀. Ah, eh, bó ṣe oh, ni good presentations ni point yẹn wà okay but ní gbogbo go on ìwọ nìkan náà máa ń gbọ́ràn sí lẹ́nu olórí burúkú ló kù ló pọ̀ jù nù wọn torí wọ ọ̀rọ̀ ẹ máa ń jẹ kókó ó kàn ní àgbékalẹ̀ ẹ ni ó yá wèrè inú àgbékalẹ̀ gan ṣọ́ọ̀bù náà kù sí à. sárọra o lọ sùn ní o kó o dà mí sórí kó o sùn ní o domi sórí o kó o sùn wàá dọwọ́ ọ̀lẹ́ wọn yọ sí ọ. ọlọ́run lódùmarè kò ṣàánú fún wa tí n bá fọgbọ́n tàn bẹ́ẹ̀ yẹn nísìn o jẹ́rìí ọ̀rẹ́ mi akagídí borí náà ni kò ní yọjú síbẹ̀ nígbà tí ènìyàn ọlọ́run sọ̀rọ̀ tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn ọlọ́run tá a dẹ̀ ń wò yìí a lè sọ pé mi rọ́pọ̀ nu wọn ṣùgbọ́n tán bá rí wọn ní sọ. ṣẹ̀ṣẹ̀ di àdínkù ọfà táyà ròdù sẹ́gbẹ̀ẹ́ bóòlù ti tẹ báyìí ná. Ah ṣé fọ̀ṣẹ̀ wá kọ́ṣẹ́ ni omi ah, ò gbogbo ilé o ẹ lẹ jáde ìwé tẹ́mi mọ́ràn lọ pé wọ́n máa ń kéjọba bá fún yín sẹ́ni. ẹ jíde jíde ṣé gbogbo àpótí iṣẹ́ ló fẹ́ gbé bá mú kiri wájà rè ọ̀nà sólóbùkù ah, ni ẹ ni ṣé ọ̀fẹ́ gbẹ̀mí mi ni wọ́n mẹ̀ ṣé etí mo ní kó mú wá lélẹ̀ mo ní o mú twelve thirty wọ́n lọ mú fourteen ring wá fún mi ah. jíde dìde mo sì fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí báyìí sọ àpọ̀dún kọkànlá rẹ̀ rìn bí gbogbo àtọ́ fọ́n bí ló ti fi rí ló sọ fọkàn sí pé ẹ̀ ń fẹ́ yàwó fún ọ ń kọ̀lé fún ọ ló ṣe takú kábíyì ni twelve thirteen ríǹgì ló lọ mú fourteen ríǹgì wá ọ̀dà ọ̀dà kí ni ìwọ náà fi sùn báyìí dáhùn tó jọra wọn báyìí ṣẹ̀ṣẹ̀ dé mọ́mọ́ ẹsẹ̀ rẹ o bí ti máa ṣe nu o mẹ́rin ni mo pláyà wá yóò lọ mú sukùdáwà wá ọdún kọkànlá tó ọ̀pá àjọ kó débì ni ibi ẹgbẹ́ tí ìdájí ṣẹ́dẹ̀ tẹ́jọ lé wa tó ọ̀pá àjọ kó débì ni ẹnu àti àjọ kó débì tẹ́jọ tẹ́ àjọ débì èwo ni ò tí ì ṣe freedom nu wọn. wọ́n ti ṣe freedom kò fi ṣe ń ranjú bí kẹ̀kọ́ àtẹ̀mẹ́rẹ̀ a sì rí dàbí jóni ọ̀n sọ pé ránṣẹ́ sí ọ nílé pé ẹ̀rọ yẹ kó mú yàwó ṣé ẹ ti ń bọ́ àmọ́ bọ́yàn ebi ọ̀pá kankun náà méjèèjì lọ́ba mú sí wa ṣe kí á fún mi jáde ó ṣẹ̀ṣẹ̀ dé ebi ò sọ̀rọ̀ àpọ ìwọ ṣe tó ṣe kọ́ ìyọmọ yìí ọlọ́ni. ó yí mi lọ́wọ́ sà. ẹ wá ní dáhùn tí wọ́wọ́ kọ́ ojú sí tó bá fẹ́ ṣe bí ni o ọ̀pọ̀ ojú ọdún mẹ́rin o ti ṣe fídọ̀mù ti bá tiẹ̀ lọ́nu o ọdún gbọ́. ntí ntí jíde sinra o kò yé mi o ọba ṣe àlọ́ mọ́wọ́ rẹ̀. kí là ń wò yìí wọ́n wí bẹ́ẹ̀ adẹ̀ bá bẹ́ẹ̀ adis adisa àdìsá àkọ́ dáadáa wo ló ń ṣe wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ogun fẹ́ mẹ́rin lóko tó kó sínú abọ́ tó ń jẹ yìí níwọ̀n ọmọ ẹ̀kọ́ṣẹ́. ẹlẹ́ẹ̀kẹta mò ń jẹ lọ́wọ́ ẹ̀. orí ogun fẹ́ kẹta ni orí ẹ̀ ah. ti dàrú orí ẹ̀ ti dàrú tó oúnjẹ ló wá jẹ bí kì í ṣe pé wàá kọ́ṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n jẹ́ kó yẹn bá máa bàjẹ́ ká tó wá bàjẹ́ kò ìṣojú ẹ̀mí ah, mi. ayé lọ́jà. mi ajé lọjà. ẹ ọ̀run nílé. ẹ báwo ni. ẹ báwo ni. ayé lọjà ó ṣẹ̀mí o. kí mo ṣe. mo mọ̀ mọ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ bá yí ọmọ òun jẹ́ àdìsá kọ́ ni mo rí mbẹ̀ yẹn tó ń jẹ ògùnfe bíi mẹ́rin tó wà ògùnfe sínú abọ́ tí wọn ọ̀gá ẹ̀ wá wà lábẹ́ mọ́tò lóhun tó yẹ kó máa ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ìwọ ló yẹ kó wà ń lo irú oúnjẹ bẹ́ẹ̀ tọ́mọ ń jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn. Eh, ṣé ẹ fẹ́ gbọ́n tèmi fẹ́ sọ fún yín tí ẹ bá yẹ pé ìwà gidi lẹ́yìn bá wù tẹ́ bá jẹ́ ìwà ìwà abiyamọ gidi ọ̀gá ló máa ń jókòó ti jẹun ọmọ iṣẹ́ ni máa ń tú nǹkan nínú abẹ́ mọ́tò ẹ fi ọmọ yín sílẹ̀ ó ń kó oògùn fèmí bíi kọlọkọlọ ẹ̀yin bọ́ sábẹ́ kínní ẹ̀ ń tú kínní ìwà bí wà nínú yín. etí òye yín bí iṣẹ́ wájú ṣàlàyé fún ọ. ìdákẹ́lẹ́ fẹ́ yé mi bẹ́ẹ̀. torí ọmọ táyé bí láyé ń pọ̀n. bíi ti báwo. sórí àmọ́ sẹ́ẹ̀sìn ọmọ bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò gbádùn máa gbọ́ ògùn mẹ́rìndínlọ́ọ̀ jẹ tí bí ìtún rọjú ni òkè tún sọmọ tó ní wọ́ọ̀bì àní o. mélòó ló yẹ kó wá jẹ. ah àrẹ̀lẹ́ lórí bí iṣẹ́ ìbòmí báyìí ó ràn mọ́ báyìí bá ti ń jòkó báyìí ó tún rí sí ewu lẹ́gbẹ̀ẹ́ kan. ṣé bí wọ́n ṣe kọ́ṣẹ́ nìyẹn. àbí ojú ti là. wo ni ta lélẹ̀ yìí. ọ̀rẹ́ mi ni baba akíkẹ́ ni ọ̀rẹ́ mi ni. kí wàá ní tiẹ̀ tí sáà ń gbẹnu sí gbogbo ọ̀rọ̀. rárá rárá àjọ wa ni. ó lè bá yọ ọmọ jẹ́ fáwa so ti yẹ iṣẹ́ tó yẹ kí ọmọ ẹ máa ṣe ló wọ́n ṣe yìí kí ló dé ẹ máa ròyìn tẹ́mi gan jẹ́ ọ̀rẹ́ mi ni mo tẹ̀ lẹ́tà mo ní ẹ̀tọ́ láti dúró tọ̀rẹ́ mi pẹ́. tẹ ẹ jẹ́ mọ̀ wò gógó rigi tó ń pè lọ́rẹ́ ọ̀rẹ́ tí mo sọ yẹn mọ́ ẹ má kọjá yìí o ẹ má jẹ́ kọlu yìí o tí má kọlu yìí ẹ má fẹ́ yẹn kọlu yìí. kápítà ni kápítà ni iṣẹ́ kala ni fọ́nísọ́ kápítà ni apẹ́sẹ́ ìjà ọ̀dọ̀ ṣé lẹ́sù ni wọ́n ni wọ́n yọ̀ ọ́ ni ọmọ ìyá wò ni. ayé lọ́jà ayé lọ́jà kò kò ń dídò ọmọ yìí ń lọ lẹ́nu mo dẹ̀ mú nǹkan mi lọ kò dá ṣé àṣà jẹ́ lówó kan. sọmọ rẹ sọmọ mi torí mò ń pè nǹkan mi nǹkan wa ni. mo lè sọ fún ẹ pé kì í sọmọ mi torí mi ọmọ tí o lè wà lọ́dọ̀ mi kí n ba yé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ah, ọmọ sálọ yẹ kọ́ ọmọ yìí jẹ́kẹ̀ tó òun kẹ́ òun ah. kẹ́ òun ba yé ẹ̀jẹ̀ fẹ́mi ni kó lè kọ́sẹ̀ kó lè gbẹ́kọ̀ ni mo ṣe wá ọ̀rẹ́ mi wá Adisa Adisa kọ Edis oya oúnjẹ mo rò kórìí ẹ̀ ò pé òṣìwọ́ ah, ló ń ṣe. filẹ̀ ọ̀rẹ́ mi kò lè tó bó oyún. kò lè tó bí bá wo wo kun fẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ ṣé lè yóò tó sáìsì orí tiẹ̀ gan. ẹ ò bá mi èmi ò fẹ́ràn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yìí o ó yẹ kẹ́ ẹ máa kọ́ sùúrù lẹ́kọ̀ọ̀kan iṣẹ́ náà làjọ ń ṣe ń bẹ̀ nígbà tó sì yá wọ́n rí i pé ó yẹ kí n wá sinmi ẹ dé ẹ bá mi sì ń jẹun lọ́wọ́ ẹ sáré lọ bá ọ̀gá ń bẹ̀ ẹ ń bá wọn jà ẹ ti mọ̀ yí pé àjọ ń ṣiṣẹ́ ń bẹ̀ wọn tẹ́lẹ̀ náà ni kó tó gbọ́n ní kí wọ́n á jẹun àsìkò tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ dé ń jẹun lọ́wọ́ lẹ́ẹ̀dẹ́ sí ẹ wá bẹ̀rẹ̀ sí ní bínú ẹ mọ̀ pé ọmọ tí bá tó bá tí máa ṣiṣẹ́ dédé ó yẹ kó lásìkò tí wọ́n fi gbádùn. òun kọ́ ló ń pariwo àwọn olóògùn kú gbàrà mí dẹ lẹ́rù ni. lọ́nà náà má sọ̀rọ̀ sí má sọ̀rọ̀ sọ̀rọ̀ mi. bó àdìsá jẹ́ kí n sọ kí ni kò fún ẹ. kò yẹ kẹ́ ẹ máa bínú mo sì fẹ́ pè yín náà ni pé kẹ́yìn náà wàá bá mi rí. sọ́sì kùn bẹ́ẹ̀ ni ó ti jẹ́tọ́. ó kì í jẹ́tọ́ ó kùn bẹ́ẹ̀. gbé kí wo no nonsense. sóni gbogbo òṣìní tó ń ṣe yìí owó tí wọ́n ti bá ọmọdé ìjẹ́ mi ní tọ́ ìjẹ́ ọlọ́run tẹ́lẹ̀mọ́ ṣe dára ọgbẹ́ owó ti bàjẹ́ kí ló fẹ́ máa ṣe ìjẹ́ lọ. olùmọ̀jẹ́ ń ta máa bọ̀ ní ọ́fíìsì ọ̀rẹ́ mi ni wọ́ ẹ ká lọ sọ̀rọ̀ wa. kí lè jẹ́ kí lè bọ̀bọ̀ yóò gùnfẹ́ lóúnjẹ lóòótọ́ ni. yá lọ ọ́fíìsì dúró ẹ má tẹ̀lé wa. tani kò dúró tani kò dúró ìwà ìkàlẹ̀. mo bọ̀ mo ń bọ̀. ṣé kò sí ṣé kò le. kò le sà mo mọ̀ pé ẹ lè mọ̀ mí. àfi tó bá ṣàlàyé o. àfẹ́sọ́nà àdìsá ni mí sà. àdìsá ọmọ ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni sà. báwo ni. lórí ọ̀rọ̀ ẹ̀ mo gbọ́ bẹ ṣe ń sọ̀rọ̀ nípa àdìsá tó gẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lórí ni mo ṣe pé mi ò mọ̀ bóyá ẹ bá mi débì kan. ṣé kí n tẹ̀lé ọ débi ìkan náà ni. bẹ́ẹ̀ni sá. ṣé kò sí aburú. a kò sí láburú sá lórí ọ̀rọ̀ ọkọ mi náà. lórí ọ̀rọ̀ àdìsá náà ni ọ̀dà náà jẹ́ kí n. ọdún bẹ̀rẹ̀ àwa bí fún nǹkan tó important o tún ti wá lọ́wọ́ bó o tún ti wá bóbìnrin sọ̀rọ̀ ń bí àbí. kò ṣe ní sùúrù báyìí náà gbogbo nǹkan tí ẹjọ́ ògbé mi jọ̀bọ ni. kí ló lọ́jà lọ́jọ́ tá a ti dúró. bàbá àdìsá ní sùúrù kò dúró ọmọbìnrin yìí bá mi sọ̀rọ̀ kan níbi ìsìn ọ̀rọ̀ tó sì bá mi sọ ọ̀rọ̀ yìí wà very very important lórí lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ náà lórí ọ̀rọ̀ àdìsá kí ló ṣe kó ṣẹlẹ̀. ó ní ká tẹ̀lé òun lọ síbi kan kò tí ì fìdí ọ̀rọ̀ yìí kan àbí. ẹ ṣe èèyàn làwọn adé sọ pé àgùntàn bá wá bí ọ̀tọ̀. ṣùgbọ́n èmi náà wà bóyá ń sọ ọmọdé fọ̀rọ̀ ó ní làákà inú. a ó fẹ́ mú wa débi kan lórí ọ̀rọ̀ àdìsá bá wá tẹ̀lé ṣé mo mọ̀ ṣé mo mọ̀ ẹ rí ni. àfẹ́sọ́nà àdìsá ni. come again. àfẹ́sọ́nà àdìsá ni mí sá. àfẹ́sọ́nà àdìsá ni wọ. bẹ́ẹ̀ni girlfriend àdìsá ni ẹ. n tó sọ fún mi gan-an lẹ́mìnà fi farabalẹ̀ fún nìyẹn ẹ kí ló ló ṣe ṣẹlẹ̀ gbọgbọ. ó sá ní olólù àṣírí kan tó ń fẹ́ tú fún wa lórí ọ̀rọ̀ àdìsá ìwọ sì jẹ́ ká débẹ̀ náà kó sáà lè fi wá àwọn méjèèjì sí irú obìnrin yóò àpá bí. ká tẹ̀lé ẹ débi kan ilé ayé ti le kó má rò pé o fẹ́ lo opportunity ìṣòro tí mo ní lórí ọ̀rọ̀ ọmọ mi mú mi lọ sí ọ̀dọ̀ àwọn kidnappers or àwọn bandits owó ojú mi bàágíkẹ́ ọ̀rẹ́ mi mọ̀ mi tó bá ń gbọ́ big knuckle ajálẹ̀ kòkò èmi ni when I was young kò sí àwọn tó lọ tẹ́lẹ̀ tí mi ní bá tí wọ́n jẹ́ nọ́kú nọ́kú ajálẹ̀ kòkò má tẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀. ní iṣó tiẹ̀ jáde kó tẹ̀lé mi ní iṣó jáde màmá olúwa bẹ̀rẹ̀ káàtì káàtì ẹ̀ nìyẹn. bọ́rọ̀ ṣe jẹ́lẹ̀ ni méjèèjì ṣe gbọ̀n. olóhùn yọ oúnjẹ àwo àwọn oúnjẹ. ìyẹn ni wípé ọmọ tèmi àdìsá láyé lọ́jà ló fi tẹ́lẹ̀ ajé ẹ̀. ayé ah! tí ń bẹ́ẹ̀ bí wọ́n ti fi gba ògùn rọ̀gùn tá ń bẹ lóde ẹ̀fún tó tó tá ń bẹ mẹ̀sí àgúnkùnrin tá ń bẹ mọ̀rìn àbádà tá ń bẹ dín ìwú tó ń déta kò sí tá lè dánwò. Hmm. mo ti gbọ́. ẹ ṣeun bàbá mo ti gbọ́ mo ti gbọ́. Hmm. ẹ dúpẹ́ lọ́wọ́ Bàsírá tọ́sàtọ̀ náà yín dọ́dọ̀ mi ọmọ wọn bá wà ní òkùnkùn ayérayé ni. Ah! ṣe ṣe ẹgbẹ́lẹ́pọ̀. ẹgbẹ́ ọkùn ìbárò ẹ rí i dájú pé mọ́mọ́ débí kí n forí fún bíbẹ́ ẹ̀kọ́ ọ̀dìgbére tẹ́ ẹ̀ bá mu débi ká ṣètò ọ̀sẹ̀ pàwọ́ rì gbogbo tán gbà lọ́wọ́ rẹ̀ pátápátá ká dákúrò rẹ̀ padà. ayélujára ojú ẹ ti má báyìí ìgbà yìí láàárọ̀ ẹ hmm. ẹ wo bala ṣé ibi tọ́lọ̀ gbé délẹ̀ yìí ọlọ́run lódùmarè kó jọ kó ṣàánú wa ni hmm. ṣé ní gbogbo tẹ̀ sọ ẹ pátá òjíṣẹ́ ọlọ́run kan ti sọ fẹ́mi àti ẹ̀ lójú ọ̀la ó sọ fún wa ó ní ọmọ yìí gbogbo nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ kí lọ́rọ̀ ẹ̀mí sọjọ́ náà ó ní kó jẹ́ ká káká tọ̀ ó ní rárá ló ní wọ́n ń tọ́jú láni ẹ wọ́n ń fọjú ni wọ́n ń táṣọ láni kíníkan kíníkan tún ló ṣẹlẹ̀ kọ́ ló ṣẹlẹ̀. Ah, ẹ má sọ bẹ́ẹ̀ má o ẹ rí i dájú pé mọ́mọ́ òde. ẹ wo ṣe láti mọ́mọ́ débi hmm. ìyẹn ló kéré jù ṣùgbọ́n màá bá ayé lọ́jà kọ́lẹ̀. Ah. ẹ sọ pé ṣé o ẹ sọ pé o. ẹyin filẹ. ẹ ṣáà ṣe sùúrù. ẹ wo bí mo ṣe lọ yìí èmi gan tẹ̀lé lọ bó jẹ́ fífà bó jẹ́ wíwọ́ á wọ ọmọ ìyàwó débi. ẹ mọ ọmọ òdébí. ẹ ṣe sùúrù o ẹ má bàjá lọ o. pàṣírà ọsí o ọdún òní tí ọdún tí wọ́n ṣe ni. ẹ sá gbogbo kinní fún mi o irinṣẹ́ mi kankan gbọ́dọ̀ sùn ta o. ayé lọ́jà oníṣẹ́ ti jẹ́ ó ní sóríire ah. ìwọ lò sí àṣírí ẹ ti tú tiẹ ti bàjẹ́ àṣeéṣe ló lu ọmọ ah. tèmi ìwọ lu ọmọ mi mo mú ọmọ wa bẹ kó wa kọjá ó ah. bẹ sí láìsí kí ọmọ mi ó ní sórí tó dáa lágbára ló ń gbogbo àwọn ìwà pàdé àgbákò torí àgbákò ni ẹ. àwọn máa tẹ̀mí ò ní pàdé àgbákò. lọ àwọn ohun tó bá lò kọ òun á sì kọ́ ọmọ mi gbogbo tó ṣe fún ọmọ mi pátápátá ọmọ yẹn á pàdé àgbákò. wọ́n pọ̀lọ́gùlẹ̀tì á ti mọ́tò. ẹ ẹ ṣe. Ah! ẹ̀yin olórí burúkú rẹ̀ tó ń ṣiṣẹ́ nínú ọgbà yìí. bàbá ti ta ẹ ẹ wòye tó ń ṣiṣẹ́ ó lu ice cream ó tún lo tọmọ mi. Ah! Bàbá ẹ̀kọ́ ní bàbá ẹ̀kọ́ ní kò fi sílẹ̀ bàbá ẹ̀kọ́ ní kò fi sílẹ̀ sọ. Ṣé orí tó fi ọmọ tó ṣẹlẹ̀ báyìí? Wọ́n máa ń lè bá jà sásọ fún gbọdọ gbọmọ sí àdìsá dà gbọdọ bẹ́ẹ̀ sí ẹwọ ẹwọ náà ní kò yẹ yẹ kẹ sọ fún mi. fún nǹkan tẹ sọ gbogbo nǹkan tó tẹ gbogbo tó tẹ sọmọ mi ọmọ ya pàjá gbàgbọ́ pé tẹ̀lé tó bẹ̀rù. ẹ ọmọ mi bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ mí ọlọ́run ajá kí n tó ṣe fọmọ mi ó tẹ̀lé sọmọ yìí tẹ̀lé tó bẹ̀rù. bọ́sibí bọ́sibí bọ́sibí lẹ́yìn o kọjá mọ́ lọ́dọ̀ olórí burúkú yìí. kí ló ṣẹlẹ̀. ó ń lo àìsí kẹlá jọ tí mo ti mú ẹ dé. yé wọ́n yé sílẹ̀ padà báyìí. wọ́n sábà nìṣó. ó ní ònìṣó. ìwọ mi nìṣó lé. mo ní kò nìṣó lé. mo ní kò nìṣó lé. nìṣó lé. àpàdà bọ̀ àbẹ́ o ọmọ àpàdà bọ̀ àbẹ́ o wàá mọ̀ yìí pé ó ti ọ̀rẹ́ èèyàn kan lé gbogbo ọ̀dẹ́ ẹ̀dánwó ẹ̀ òfin òfin ayé ẹ̀ lẹ́ẹ̀ rìsíìtì owó wọn já fún yín pé mo lọ àsìkí rẹ̀ ayé máa bàjẹ́ ó ní sọ́yìn rẹ̀ ayé máa bàjẹ́ ni ṣé máa bàjẹ́ ṣé máa máa bàjẹ́ ó ní sọ́yìn rẹ̀ máa bá máa bá ẹ̀kọ́ lẹ̀ máa bá ẹ̀kọ́ lẹ̀ ìwọ ayé máa bàjẹ́ ìwọ filẹ̀ ẹnu alájọ wa yẹn. kí n jù sí níkùn gbogbo buhari tó gbẹrù yẹn kó gbẹ bọ tó jáde bí omi ẹ̀rọ buhari náà wò. ṣé wàá rò pé ẹ rò pé ẹ jẹ lọ lójú ara yín nu èmi lo kádàrá rẹ̀ mo lọ àsìkí rẹ̀ tájárì sì ti lè lọ tẹ́mi ọ̀pá àsìkí mo lò ṣé ẹ̀jẹ̀ ẹ̀dúró náà sẹ́mi ni mo wálé ayé èmi ò di àlásìkí kankan ṣé gbúdúkú lèmi wálé ayé awáwí olórí burúkú òdì náà bẹ́sẹ̀ káwọ́ ọ̀nà ọ̀parun sí mi wọ́n nà ọ̀parun sáyé yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin rárá àdá yìí ee nfẹ́ kí sọ́ọ̀bù mi ọba àjẹ́ ni o kí n pẹ́ ìlẹ́jà mọ́ máa dí mo lè ṣe o lórí ẹ̀ mú fín nínú tẹ́ máa sọnù o kò dáa máa bó lòsì tó ń ti kẹ́ mi ó ti di pé mo lọ àsìkò mo rò pé orí yín burú ẹ rò pé nǹkan tẹ́ ẹ̀ sọ ẹjọ́ yìí kọ́ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ ìjẹ́ ló jẹ́ gbẹ̀gìrì ọ̀sán ikú ìsájú ọmọ rẹ̀ gan á sì kí rẹ̀ gan tó lè pàtẹ́lẹ́wọ́ ọmọ tó rí yẹn wọn tó dàbí dẹbi dẹ tàkúté wọn lọ́wọ́ sọ fún wọn lásìkò rẹ̀ àwa wí dàbí òun náà ń gbé tán ó kèbi tẹ ẹ̀fọn ṣé ẹ fẹ́ bá ń jà sọ́ọ̀bù mi ni bẹ́ẹ̀ ti wá dìtírẹ́sì mi ọlọ́run dìtírẹ́sì yín èmi lásìkò ṣé mo lè fúbọ̀dì lè wà báyìí kọ́ mọ́ mi sì wá nígbà kan lọ́wọ́ wọn àwọn ah, sọgbẹ́ mi la ẹyin orí yìí ti burú tí mo lè ṣe fún yín náà o ah, ọlọ́run yọ yín ní ìmáyà kìlà kankan wọn bá ń pa yín ọwọ́ ayé ẹ̀yẹ mi ń bì ọlọ́run yẹ ẹ̀yẹ rẹ o mo kàn ń wú ọ ni o kèsì pé ìlẹ̀ jàǹfẹ́ bá sọ́ọ̀bù mi jẹ́ ni o ẹni tí jẹ́ máa sọnù ìbínú olòṣì bí ṣe máa rí nù. ìṣọlẹ ilé ò dá. ẹ ò bá mi. kí ni tó bá gbọ́dọ̀ lẹ́ máa kó fọ́tí fún ẹ kí ló fẹ́ sọ orí ẹ̀ ò dá ni. èèyàn dọ́nà sórí tiẹ̀ pé mo ní oníṣẹ́ ilé òun ti kọ̀ ṣé o mọ̀ wípé ayé lọ́jà olórí burúkú yìí ó ti lo àìsíkí ẹ̀ ni. sẹ́ẹ̀rì bá tí n sọ fún yín pé kẹ́ ẹ ṣe sùúrù ni. irú sùúrù wo ló fẹ́ kí n ṣe. gbogbo tẹ́ ẹ pariwo tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń pariwo lé lórí èmi ti mọ̀ tipẹ́tipẹ́tipẹ́ o mọ̀ pọ́ ga ẹ̀ lò ẹ́. tẹ bá ń gbọ́ ìdóńtè tipẹ́tipẹ́ mo ti mọ̀. o dẹ̀ lè sọ fún mi ó dẹ̀ wá ń dé o ti oṣù wá ń léṣẹ́ o. ẹ ti ń bá sọ fún yín kí lẹ́sẹ̀ sí. Ah, èmi náà mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ni láti gbà wọn tí mo eh! ti mọ̀ wípé ó ti lò mí èmi náà ti wá rò pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí bí n bá sọ fún yín náà kò sí nǹkan ṣe sí. ayé mi o kí n sì fẹ́ kàn wọ pé ó dà ẹni tí ń lò mí tèmi jọ lọ́wọ́ ajé rẹ̀ kẹ́mi náà máa lò báyìí kóun jẹ́ lẹ́sẹ̀ ajé mi. Ah, wọ́n ti kó Eh. èmi mo sì rò pé ọ̀nà kan tí mo lè gbàgbádùn ayé mi nù nígbà tán bá ti lo kádàrá mi ẹ káwọn sì máa ṣiṣẹ́ fún mi kémi mo gbowó ẹ di pàǹpà ni ẹ rọrùn mi. àdìsá. kàtí ilẹ̀ ń wò lọ́wọ́ mi. ìwọ ló ní. èmi lèmi ní eh, ẹ sáà mọ iye tó jẹ́ lọ́jà èmi lèmi ń pàṣẹ ọjà yìí nìsín. lọ́nà wo bó ṣe tóbi tó ìbí gbogbo tó lòun ní tí fi ń tèmi fi jọ lọ́wọ́ ajé rẹ̀ owó kan ṣiṣẹ́ fèmí nìsín èmi lèmi ń gbowó ẹ wo mọ́tò yìí kí lè rí láre for sale. èmi mo fẹ́ tà nọ́mbà mi ni bẹ́ẹ̀ tán bá fẹ́ rajà èmi ni èmi ni ọgbọ̀n gbowó láti ilẹ̀ tẹ́lẹ̀ náà mi náà ní gbà àmọ́ ní ìsìn àkáǹtì mi ní wọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo ohun tí ń já sí ọgbà yìí nìsín èmi mo ní. nítorí kúndé mi náà fi ń tara dídé nu. ká tiẹ̀ gbàgbọ́ pé bọ́mọ bá gbọ́gbọ́n kúkú ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wọ́n á dẹ̀ gbọ́gbọ́n sísìn kágbà kó wọ̀gán ti dàbí ọgbọ́n báyìí torí pé o mọ̀ àmọ́ mọ́ àlè ní ẹ̀ torí pé yẹ kó sọ fẹ́mi bàbá ẹ̀ ká wá gbé yìnyín ká gbé tì tó bá wá darúgbó ṣé bí ó ṣe máa bá lọ rè ṣùgbọ́n lágbára ọlọ́run wọn ò ní rí ẹgbẹ́ ṣe tán àbí wò mọ̀ pé ìtẹ́lẹ̀ ajé tó ṣe tó fi kó gbogbo àìsíkì tiẹ̀ nǹkan gbóná ni ìgbẹ̀yìn ò ní dáa ṣó ti yẹ ṣé bí o rò pé òun gbádùn báyìí tó bá máa dé parí ikú gbóná nírú àwọn tó bá lọ́wọ́ nú ẹ̀ máa kú àtẹ̀ntí wọ́n fi ṣẹ́ṣọ́ àtẹ̀ntó ṣẹ́ṣọ́. Eh! mo ti wá gba àwọn kan náà sọ́wọ́ tèmi náà mọ ọ̀dà àmọ́ òótọ́ ni tó bá kú ní ìsinyìí àdìsá eh? tọ́wọ́n bá gbọ́ngbọ́n kúkú ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wọn á jẹ́ gbọ́ngbọ́n sísin tọ́rọ̀ bá ti dirú nǹkan báyìí ìtọ́mọdé tí òfin lọ́pọlọ tágbà àgbà ò wá fi hàn bẹ́rù bá kanlẹ̀ tó bá kọ̀kẹ́ ó tún níbi kan àgbéékà ayélujára ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́hún emi sì ni mo fà tọ́ra ìdò kíá mi ká ní kì í ṣe pé bóyá mo ponú n ò ka nǹkan kún wọ́n yẹ kí n mọ̀ pé bẹ́ẹ̀ dá bá wáyé tó jẹ́ òbí ó yẹ kó kára màá sì kì mọ́ ọmọ torí ọmọ ní gbẹ̀yìn ìwọ tó mi náà ni wọ́n ti lọ àìsíkì rẹ̀ yìí láti pàṣẹ pé mi ò ka nǹkan kún àyẹ̀bẹ̀kọ́ àmọ́ ayélujára tẹ́rù bá kọlẹ̀ tó kòkè ó tún níbi kan àgbéká mi. ilé ayé ilé ayé ilé ayé. alábàǹbí ọ̀dọ́ ọ̀dàǹbí ọ̀dọ́ kúrakúta wọn pẹ̀ sọ parí ṣé bó parí ṣé bó rí ẹ mọ máa sọ àbí mi sọ fún àṣírí ló tú. ajísàbẹ sọ mọ pé gbogbo ọ̀rọ̀ yìí ó sì ń yà mí lẹ́nu ó sì ń dàbí fíìmù lójú mi. yóò máa yà ọ́ lẹ́nu ẹni tó wẹjú lẹ́rù ń bà èmi ti mọ gbogbo àṣírí rẹ̀ pátápátá àmọ́ ńgbà tó tú gangan báyìí nísìn ẹ̀yin náà ti rí afẹ́fẹ́ fẹ́ àti rí sí fínísì adìẹ sífìnì sílẹ̀ rí màá láì sórí imú yìí imú tó ń wọ̀ yìí ó ní ká ní ká mú aṣẹ sórí gbogbo lábàjọ́ tó ti ń sọ fún mi wà láì mo rò kó n fẹ́ ṣe lára ẹ̀ lásán kí mo fẹ́ fi lára ṣe ní ẹsẹ̀ lára níbi tó dé ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe lára ìlara tí mo fẹ́ ṣe lára nǹkan ṣe ni ṣọ́ọ̀bù rẹ̀ rìn mí ní ràgbẹ́ yìí màá rà á màá máa lò ó papọ̀ mọ́ tèmi ṣé bí ọlọ́wọ́ ajé rẹ̀ wọ́n ti mú lọ rẹ̀ tiẹ̀ ti bá a tí ẹ ti bá a báyìí ó ti tán ó ti dá mọ́lẹ̀ fún. ajísafẹ́ wo bí wo bí wo bí tí ẹ ti bá a bó ti wà. igi ajé rẹ̀ ni ẹ ti mú lọ yìí. báwo ló ṣe mọ̀ pé torí bó ṣe ń sọ fún mi lájọ yẹn báwo ló ṣe mọ̀ gangan gangan. sọ àmọ̀ pé mo ní bàbá àgbẹ̀jọ gbogbo bí ọwọ́ mọ́tò rẹ̀ yóò fẹsẹ̀ rìn débẹ̀ yóò fẹ́ yín tú spanner nínú ọgbà yìí náà ni ó ti sojú wa. má gbé e fún mi gbé e fáwọn tó láyé. èmi ń sọ̀gùn. ìjẹ̀mú ìyẹ̀dẹ́wọ̀ nítorútorú ewé òpin ògùn ń jẹ bàbá káyọ̀dé. ògùn ah, tí ọba jẹ ewé ẹ̀kú kan ògùn tí ọba jẹ e, mọ́là lọ́ba jẹ bẹ́ẹ̀ ni sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ń tó ògùn àmọ́ mi fi bá ti yàn jẹ ọ̀gá tó kọ́ mi ń sẹ́ àwàyè bàbá fẹ́lẹ́ olóògùn èmi náà sì ní ògùn èmi ò tẹ̀tẹ̀ yàn bí o kọ́mọ kó lè dà fún mi ni mò ń tẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo lóògùn mo sì ní má bàtẹ̀ mi jẹ́ bẹ́ẹ̀ yàn dárúsà pátá mi wọ́n apá pàwẹ̀rẹ̀ dà mí ṣọ́ọ̀bù rẹ̀ mi ni màá rà bẹ́ẹ̀ ni mo sọ fún ọlọ́wọ́ ajé ẹ̀ ti lọ màá rà ọ̀dọ̀ rẹ̀ náà màá rà màá fi rẹ́ǹtì fún ọ. ọmọ olókè náà làwà àwọn ìlera ọ̀rọ̀ tèmi ah, kọ́ ọ̀rọ̀ wọ́n àṣàfẹ́ eh, eh. owó yìí máa ń sọ àmọ́ nísìnyí orí mi ti wá pé tí eh, báyìí ó ti mọ̀ wàá mímu náà jáde. wàá sáré ni ayé wàá dùn. mo fẹ́ sáré kí má bàa wáyé lásán mo fẹ́ má wọrí àjọ àjà ni. jẹ sáré lọ parí mọ́tò tí mo ṣe lọ́wọ́. ọlọ́run fún sí. má bàa wọn dá sí nǹkan kan ṣé bẹ́ẹ̀ mi ń sọ fún yín pé ẹ jẹ́ ká ní oògùn níbí kálá lóògùn ni àṣírí yóò ti tú ti bọ́. bóyá bó tiẹ̀ ti lọ sí o mọ́tò tí wọ́n ń ṣe ló ń dààmú mi lábẹ́. ọwọ́ ọwọ́ yà ọwọ́ yà ọwọ́ yà ọwọ́ yà ọwọ́ yà. Àyìndé. àyíṣàbẹ ṣèbí fourteen wà lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Àyìndé o. ìlà ṣe lóògùn máa ń ayé má ṣe lógun má mọ̀ nígboro ayé àní níta ayé o. àtúbọ̀tán dájú o. ó ṣì wà láyé ó ṣì wà láyé ò tí kò. ilé ayé ilé ayé. ayé lọjà ó ṣì wà nínú ayé ó ṣì ń mí èmi lérò pé o máa ti pokùn sóni bí mo ṣe ń pọ̀ yẹn mo ti wòye pé màá ti bẹ́ẹ̀ lókè tó ti hàǹgà rẹ̀ kẹsẹ̀ kó máa mì jólójóló báyìí láàrin méjì ah! inú mà jì o ibú mà níkà kó máa jẹ́ ká gbọ́ òun àṣebì àdèjọ́ ń jẹ àjọ mu àjọ ń sùn àjọ ń jí nínú ilé lábẹ́ òrùlé kan ó dé ń ṣe adúrú iṣẹ́ ibi tó tó yìí kò dẹ̀ sẹ́nì kankan tó mọ̀ sí. wọ́n ah! fọmọ ṣú ẹ kó o máa bá wọn fi sẹ́yìn kó o máa bá wọn kọ níṣẹ́ ó wá mú ọmọ ó fi yẹ ó fi pinlẹ̀ ọ̀la tiẹ̀ ẹ́ ah! kí ló dé táwọn èèyàn tá ṣe ní kábà tó ṣe jẹ́ pé ìwà ìmọ̀tara ẹni nǹkan ó ti bà tiwa jẹ́ bẹ́ẹ̀ ò dẹ̀ bímọ tiẹ̀ o àbí ajá bọmọ tiẹ̀ fún lọ́mú. kò sí wàhálà sórí kó tó di pé gbogbo òṣìrànù tó ń ṣe yìí kó tó di pé o máa wá fi bà mí láyé jẹ́ èmi máa bẹ́sẹ̀ mi méjèèjì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni máa kúrò nínú ilé àtẹ̀yìn àtọmọ mi nítorí tẹ bá lọ tẹ bá bọ̀ níbi tẹ ti ń ṣiṣẹ́ bí yín tó bá di pé gbogbo àwọn ọmọ tẹ́ ń lò ó ti tán àbí wọ́n wá tiẹ̀ dídì sọ fún ẹyin pé ẹ̀jẹ̀ gangan ló kàn kò sígbà tó o nílò ọmọ mi àmì ò ní lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò mi ò ní lajú mi sílẹ̀ kó bà mí láyé jẹ́ sọtúbọ̀ èmi àtọmọ mi a máa kúrò nínú ilé. bàbá Ṣadé mò ń gbẹ. mo sì bẹ́ẹ̀ fún mi. Hmm. wọ́n ní egbò burúkú ọmọkùnrin nìkan máa ní. Hmm. mo mọ̀ kó wọn náà lọ́kùnrin mi dákun àṣìṣe ni. Hmm òwe rè ń tì mọ́ sánà torí kò lè gbọ́dọ̀ ayé àti wo àtọmọ rẹ ni hm? rò ó torí àwọn kọ́lé fún ọmọ tí ó ti rí gidi mo ra mọ́tò fún ọ ó hm? sì sànú mi hm? èmi náà wò pé kíbi náà dáwò pé kí n gbó nílùú sẹ́jà màrí àti òbí dáa fún mi mo kàn ló wò náà ni mo sì kú ní tọ́jú ọmọ náà dákò dákò má fi mí lẹ̀ ẹni tá mo fẹ́ jẹ́ tó bá lọ́wọ́ àtọmọ rẹ̀ wọn náà mo fojú jọ àti sàdé dàkún eré òní sọ ọmọ ọlọ́ọ̀ mi mọ́ eré òní sọ ọmọ ọlọ́ọ̀ mi mọ́ ìmọ̀ mọ̀ sí. so n tó fẹ́ fi ṣe excuse mi àbí ṣé nǹkan tó fẹ́ fi ṣe excuse iṣẹ́ ibi tó ń ṣe nìyẹn ipe ẹ o kọ́lé fún mi o ra mọ́tò fún mi ṣé torí tèmi ló ṣe ṣe nǹkan tó ṣe ni ṣé mo sọ yí pé torí pé o fẹ́ tọ́jú mi àbò o fẹ́ kọ́lé fún mi kó o lọ ṣiṣẹ́ ibi tó ṣe àbí kó o lọ bọ́ ọmọ lọ́mọ láyé jẹ́ sí pé gbogbo ilé tó ń sọ yẹn ọ̀rọ̀ òṣì ni gbogbo àwọn tó kù tí wọ́n ń ra mọ́tò fúyàwó wọn tó ń kọ́lé fúyàwó wọn wọ́n ṣògbọ́n owó kọ́tọ́ nígbà ọ̀rà fún wọn àwọn ọkùnrin wọn ń ṣiṣẹ́ gidi lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ alálùbáríkà wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó fi ń tọ́jú mọ̀lẹ́bí wọn ìkà ni ẹ ìwọ gọgọ ìkà ẹni bí ni ẹ ìkà ó wà nínú ẹ ẹni tá a kọ́ níkà tó wù ni òun kò ti níkà tó wà nínú ẹ tẹ́lẹ̀ wọ́n sọ pé torí pé ẹ kọ́lé fún mi ó ṣe kíní kan kìnìún kan gbogbo yẹn irọ́ ni irọ́ ni nǹkan tó ṣe ó ti wà nínú ẹ̀ fúnra ẹni ó ṣe fúnra ẹni kò ṣe torí tèmi àtọmọ wọ́ ṣó ti jọ torí ọlọ́run ó tó gẹ má bà mí láyé jẹ má kọ́ mi lẹ́yìn ọ̀kan ṣó ti gbọ́ torí tẹ bá lọ tẹ bá bọ̀ kò sígbà tó ò ní mú ṣadé kó lọ fi dájọ́ báwa tèmi jẹ mo ń lọ. ìdájọ́ sọ pé ní ma wà landlord meeting association mọ̀ yasade ṣé wàá kú ní báyìí àbí ẹlẹ́dàá mi mà ṣàánú mi ọmọ pèmí nìkan pẹ̀lú àmì bẹ́ẹ̀ mi mà ṣàánú mi wọ́n mà ti ní má wá sídìí èèmọ́ wọ́n ti yọmí lẹ́gbẹ̀ẹ́ ìyá sáyé náà tó fẹ́ yọmí ẹlẹ́dàá mi ah, omi omi ah. tó béèrè three hundred thousand ní four five hundred síbi ó bá dé ọba ah. dé ọ̀sìn lọ́dọ́ ọlọ́mọ ńlá pé ìdáwó ìná àbí kí náà mọ̀ ń jẹ́ ọ̀pọ̀ ìgbà náà bí a ṣe bẹ̀rù lé ọ̀rẹ́ jẹ́ ẹran bẹ̀tán ẹran kan mo fi ń jẹun kí ni àwọn àpè mo tó ṣe àtijọ́ àti kọ́lé ọ̀bọ̀ tá mẹ́jọ kan rí wọ́n ló sùn bẹ̀ ń gbà ọ̀pọ̀ ọ̀pọ̀ èmi ò ní súnlé nítorí jáde lọ obìnrin obìnrin àṣẹ slang lásán ni for better for worse àṣẹ ò kí n mú abẹ́ nìsí ó tún wá advice mi pé ó kí n para mi kí n pokùnso. Baba yẹkuyẹku wọ́n ń pè lọ́yẹ̀kú lónìí o Baba yẹgẹyẹgẹ wọ́n ń pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ kan ò lè rí bí kíbi orí rẹ̀ ó yẹ awọ ẹbí dànù fún ọ lónìí o ìdúró awolé alábàndẹ̀dẹ̀ ló kọ́lé kò kọ́lé kò kọ́ owó ọmọ aráyé lójú lójú ń wo lódùmarè lẹ́nu lẹ́nu òye polú wọn ṣe fá fún ọmọ wọn ṣòro fẹ́ ó kó wọn sùn sílẹ̀ ó kó wọn bọ́lẹ̀ ó kọ́ ní oṣù sókè ó lé pé wọn kọ́ ta lẹ̀ òun ọ̀pá ẹ̀yìn ìṣòro lẹ̀ ẹ bá tóró yìí ṣe ẹ̀yin ìṣòro lẹ́yìn ẹ bá tóró yìí ṣe ó pọ wọn kọ tá lẹ́lẹ́ yọ ọ̀mọ̀ àwọn ìṣòro lẹ́yìn ká bá tóró yìí ṣe alálẹ́ lónìí wọn ò gbọ́ korokoro orí odó mọ́ ọ̀kàn kan òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsùkùsù ọbẹ̀ ayé gíníárì gíníárì gínígíní báwọn lálẹ́ di ọ̀gíní àìmọ̀ orúkọ ikú kíkú kọ́ panimọ́ àìmọ̀ orúkọ àrùn kárùn-ún sọ ni ikú ọmọ orúkọ rẹ lónìí kọ́ máa pa ọ́ àwọn ọmọ orúkọ rẹ kọ́ máa sọ lọ́jọ́ ọ̀nà gbólóró ọ̀nà là ọmọdé ní pẹ́kọ̀ púpọ̀ kù gbìgbì lẹ́sẹ̀ rí ìbọjà èmi wọn ìwọ wọn lásòrò olúwa rẹ àgbàlagbà ní pẹ́kọ̀ púpọ̀ kù gbìgbì lẹ́sẹ̀ rí ìbọjà èmi wọn ìwọ wọn lásòrò olúwa rẹ. táyé rẹ padà sí ọ lára ọsáré títí lọ ní ọdọmọ òṣòro bí ojú orin rẹ pẹ̀lú ọdọmọ òun nílà ọba bòkébí ọtí pápá sí tán bá àràbí oṣù tí ò lè dìde bẹ́ẹ̀ ló ti pàdé òrìṣà ńlá òṣèré màgò ọdẹ àwọn fàtí ẹtì lórí. àdìsá mo kí o kú rere ọbọ ọbọ lọ́wọ́ ọ̀fọ̀ àdánù ibi ò tún rí ọ ibi ti rí ọ kété o ibi ò ti fi ilé rẹ ṣe mọ àṣẹ ọ̀rọ̀ rẹ ọ dayọ lọkùn báyìí kò wọnú ọlá kò wọnú ọlá lọkùn ọkàrí ilẹ̀ ó lára rẹ ṣe rí. tùmí pẹ̀sì pẹ̀lú gbogbo tẹ̀ ṣe hmm. àmọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nígbà tèmi àtọ̀gá mi ń jà ó láwọn owó kan tí mo fi bínú gbà sọ́wọ́ mi hmm. owó ń sì pọ̀ kí n má lò pọ̀ díẹ̀ mo wá fẹ́ béèrè pé sówó tí mo lè máa tọwọ́ bọ̀ mú sáyé tèmi ni àbí owó ẹ̀jẹ̀ lòun náà ọ̀kárẹ̀ sórí nígbà tá a ti ṣètò ọ̀sẹ̀ pàwòrì tá a ti gba ògo rẹ padà ológo ńlá ni ọ́ tó o bá ná owó ọ̀hún kọ́lé ọ̀hún ọ́ torí nǹkan rẹ tá a gbà lọ padà ìwọ ni aṣọ funfun ní fojú jaró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún ẹni ìkejì rẹ̀ tántánntán adé afẹ́ ni olúbí tí sàrẹ̀ má bá dò ẹni olúbí ni ọ̀hún gbọ́dọ̀ ra àwọn ajé mọ́ àríra ọkọ ọpẹ má máa jẹ́ ọ̀rá àwọn àríra ọkọ ẹni olúbí ni ọ̀hún lè ra àwọn ajé mọ́ àmọ́ ṣètọ́jú bàbá rẹ kó o sì ṣètọ́jú ọmọbìnrin ah! ọwọ́ kan tó fààyàn jáde ó sàn ju igba ọwọ́ tó pàtẹ́wọ́ fún ọ tó ṣoríire o fi sọ́wọ́ òsì kò má fi jẹun. Ah, ah, àdìsá má gbàgbé bàbá rẹ àtọmọbìnrin ọ̀rọ̀ rẹ ò dayọ̀ ọ̀ya yídà yídà báyìí. ẹ lọ máa ṣe ìyún bẹ́ẹ̀ bá délé ọ̀ya yídà kọ̀ọ̀kan rí ọ̀nà àlè báyìí máa wẹ̀yìn o ẹ kú oríire ọ̀kárí. bá ti rọra ríru ńláńlá yìí tí mo gbé sí pálọ̀ tẹ́lẹ̀ wà ní yàrá ó wà òkè náà ayédùn jẹ́ ju ìyá lọ èmi ọmọ ọlọ́mọ. ó jẹ́ kí n pe Basira òun náà lé ní tó fẹ́ rà. hello Basira tu aláyìnkẹ́ of Adisa Kingdom <laughs> ẹ mú ni mo wà nù mọ́ ọ̀bá yìí ni so mo ti mú àwọn kankan tá a máa gbé sínú ilé so mo wá ní kí n béèrè lọ́wọ́ ẹ ṣé ni náà ní nǹkan tó máa rà ó tiẹ̀ ní this washing machine tí mo rí mo wá ní kí n béèrè pé ṣé ńlá ló fẹ́ àbí kékeré ńlá ńlá front loader ẹ kò sí wèrè ah gbádùn ni o àwa la ní all right now. Um, hello bros èló ni TV. fẹ́ báyìí ló jẹ ni ṣe rí ní dédé aago mẹ́ta ọ̀sán yìí àwọn ẹbí mi wá bí so wọ́n á sọ pé ibi tí mo wà yìí o kí n mọ̀ bọ̀ ń lé wọ́n ṣe ẹ̀dá poultry kan sílẹ̀ ní àdúgbò wa wọ́n ní wàá fi certificate mi ṣe manager ń bẹ̀ èmi náà wá wò pé ah ṣé kò wá pè mí kí n lọ ṣe manager ń poultry ju kí wọ́n á dúró síbi táwọn èèyàn sọ pé wọ́n ti lè lò mí lọ. kí n má bàa ìwọ náà sọ̀gun owó àbí. mi sọ pé ẹ lò mí o àwọn èèyàn lè máa wò bẹ́ẹ̀ wọ́n lè máa wò pé bóyá ẹ lè lò mí mo ṣe pé mo sọ pé ẹ lè lò mí o ọ̀gá mi sọ bẹ́ẹ̀ o gbogbo nulé ló dá ẹ̀ kò séèyàn kankan nulé èmi nìkan àti yín ni ọlọ́mọjà sórí burúkú ló bá dọjọ́ kan tó ló ààrẹ òrórí mọ́ táwọn mo fẹ́ sọ fún àbí mo kàn déédéé jí ẹsẹ̀ kan bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ni máa jẹrà táwọn mo fẹ́ sọ tèmi fún mi ní proof mi ni proof ah ẹ má bínú o. ọ̀gáni ìyàwó mi ti lọ ọmọ mi náà ti lọ àwọn tó súnmọ́ mi nù ẹ náà ní pé kí n má bàa lo àwọn ah. àwọn fámìlì jẹ náà ti wá pé kó kó lọ́dọ̀ ọkùnrin tí máa ń lo àwọn èèyàn yìí. ẹ má ronú o ẹ rí mo wá gbàdúrà lágbára Ọlọ́run gbogbo èrè ọwọ́ yín pátápátá lẹ máa jẹ ẹ̀san tó tọ́ sí yín ọlọ́run á sàn yín hmm, ẹ̀san tó tọ́ sí yín ọlọ́run á sàn yín agbára ọlọ́run ẹ má ronú o ẹ ṣé o ẹ ṣé ọ̀gá ẹ má ronú o ẹ má ronú ṣe rí ọlọ́run tẹ̀ ń wò yìí ọlọ́run tẹ̀ ń wò yìí sí tí ò lè fi yàn dá lára agbára ọlọ́run ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín ọ̀gá mo nífẹ̀ẹ́ yín o mo nífẹ̀ẹ́ yín o mo nílò gbòòrò nínú ayé lọ́jọ́ ayé lọ́jọ́. kọ́ ti gbìmọ̀ láti gbogbo mi fúnra wọn. lọ́jọ́ náà pé wáyé o. tèmi yóò tèmi yóò jókòó láti ro ìgbé ìgbésí ayé ìgbésí ayé mi ò. òjò láti jọ mọ́kùnrin kò wá. lọ ayé ilé ayé. wàhálà gidi o. ni à ń gbé èkó ṣiṣẹ́ iṣẹ́ ọkùnrin àti obìnrin ládẹ ń ṣe. ẹ̀yin ọmọ àtàbẹ̀ jẹun àti ìdílà. ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ dí ìlẹ̀kẹ̀ dí wá kó o fẹ́ nowó ní kó wà ní kéèdè fẹ́ rówó mú bọ́ ilé wàrún fura. ẹnìkan obìnrin kan ẹnìkan obìnrin kan ni. ẹ kí ni mo rí. àwọn gẹ̀ẹ́sì yìí is far, far beyond our widest imagination. bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ̀ wá bágùntàn yín bá sọnù ẹ̀ wá béèyàn yín bá sọnù ẹ̀ mọ̀ wá àwòlò ìṣètùtù. bàbá mi ló ti tutù iṣẹ́ eré fún mi. ta ló rí pẹ́. mo dáràn ẹ̀ka yẹ stọ́pẹ̀ ẹ̀ stọ́pẹ̀ ọmọ ológo ni ọmọ tó jẹ́ wípé fúnra rẹ̀ báyìí ìní ọlá máa wá bá. ṣorí àwọn aṣẹ́wó àwọn ló máa ń dúró sí títì yẹn but ṣorí runs inú ilé ló máa wà. oníṣègùn tó bá kọ oògùn tó lóun ò ṣe oògùn mọ́ hmm. oògùn rẹ̀ ó rẹ̀ dànù. o ń sọ àwọn ọ̀rọ̀ kan ní tí mi ò fọ ilé possible ara mi dẹ́n jẹ́ kó mọ̀ fọ dídúró ń sọ yẹn it makes sense ní tí mi o àmọ́ ó fọ irọ́ irọ́ àfikẹ́ dé o. ó máa ní time tá a máa ń fún àwọn ajá wa lábẹ́rẹ́ and má bínú eh, ọ̀la ló yẹ kó gbà wọ́n ní dókítà yẹn náà ní kankan lọ́la you mean your dog. yeah yeah yeah. Ah, ah. so èyí tó lọ gbàgbére fún wa ní kí mi wá síbí. ọmọ wa bẹ́ẹ̀ kò surface work ń bí o honestly kò sí iṣẹ́ ìṣọwọ́ tó rí wa ìyájọ́ responsible people ni tó bá ń wá ọ́fíìsì work ọmọ ẹsẹ̀ gbọ́dọ̀ gùn gan. kàkà kílẹ̀ kú ilé àṣà. ẹ ti di kọrọ dọ́gbọ́n lónìí ẹ̀dá wọnú gbó Avenue, 00214. Iná ni mí! Kájọ́! Kájọ́! Ah, ilé idán ńlá, idán líle. Ọ̀gá ni màásítà, màásítà lọ̀gá. Jágà ló gbọ́jà lọ́wọ́ jẹgbó, jágà ló tún pa jẹgbó. Ṣé mo burúkú ni wọ̀ bọ̀bọ̀ yìí? sórí nǹkan tó wà ní ìjọ ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ tún. ikú ló wọlé báyìí náà. ikú ń wọ̀ ẹ̀kọ́ èmi ṣetán láti pa ẹ́. ó ní láti sin bọ̀bọ̀ yìí o kí ìran gangan ni bọ̀bọ̀ ìṣe. torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní location kò ṣẹlẹ̀ jágà. What is what? wetin concern me concern action èpo ní tèmi pẹ̀lú action. actor ni ayé yìí. sọ̀rọ̀ kọjú mi. gbogbo nǹkan ni mo lè gbà tí pátá mi bá jábọ́. kí ló máa ṣẹlẹ̀ tí pátá mi bá jábọ́ ah! ó máa dé. àwọn ní pátá yóò ṣe ah! ìdánù jàre. Ah! pátá ti ń gbóòórùn lẹ o. èmi jájà yóò ṣe sí fún ọba ọba ọba ọba ọba ni mi kò ní jà o tó wá ti jọ bẹ́ẹ̀ tèmi tó yẹ kí n jẹun gidi bí nàá nòdó man that I am o ò lè pound yàn o ò lè gúnyán fún mi lẹ́nu o wá ṣe ráìsì o ráìsì o ṣe o ṣe igbó o ló ṣe ráìsì. ṣé ìlànà tí mọ́mí ẹ̀ ń bá kiri láti kékeré ẹ̀ náà lóyìn bá kiri kò ní iṣẹ́ lọ́wọ́. ẹ Richard kí ló fẹ́ ó sọ̀rọ̀ látàwọn ìdẹ́lu tó ìfẹ́ wa la má bójú mi jẹ o. nínú kí ni èmi kí ló fẹ́ gangan lẹ́nu ẹ̀ ẹ eh, ó ti di àpò mo sọ̀rọ̀ fún mi láǹsà padà ó ti di give and take. èmi eh, ò tún fẹ́ situation tó máa dé pé ẹ eh, ẹ òun ti mú ẹ ìrọ̀lẹ́ ti ń rọ̀ mi ò tún nílé lọ́mọ kò sáyè yẹn o. kí àwọn ọkùnrin ṣe fún mi gangan gangan pẹ̀lú bí ìtumọ̀ tó bá. if care is not taken òkú ìkan nínú èmi àtọkọ mi lè máa gbé làárọ̀ la. má bọ̀ ọ́ tiẹ̀ ọlọ́wà dọ́kù ọgbà ẹ̀ ẹ̀ wà kó sí wà. ẹ jọ ṣọ́ọ̀fì ṣe ni ṣojú òkè tì yín ni ìwọ lé ní ìwọ lánàá bí ẹkú àpapọ̀ jẹ ẹjọ tanu kọ báyìí ẹ má dúró gí burúkú yìí ẹ là má mọ́tò mi. olóore ni ni. torí every every time kọ́tọ́ máa ń sọ ni mo máa pẹ́ mo máa pẹ́ mo máa pẹ́ wọ́n lè ti padà pa bí èmi ń sìn mo ní kọ́ wálé gbé máa fún un lówó torí báàgì tí mi ò gbé jáde mo ṣe ní kọ́ wálé ọ̀la sí ẹ bá wọ̀rí ọ̀la. sórí my dear sister Sarah ṣòro ṣe. ṣòro ló pa fún ẹ wọn ni mo bí ẹ fún mi. I'm Inspector Olúwẹ̀mí Sango from State CID round arrest. fún kí ni kí ni mo ṣe. ọ̀gá yìí jẹ́ ó mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí ò ṣe lóyún bẹ́ẹ̀ ẹ ti máa jẹ́ òde mọ́lẹ̀ tí mi ò ní sọ̀rọ̀. ọ̀gbẹ́ni Wálé sọlórí burúkú ìjà láìka tẹ́ bá mọ̀ nǹkan tí màá yẹn ṣe ẹ ní ever jẹ́ kó tilẹ̀ wọlé débi jẹ́ pé ó máa rí mi. gbogbo ẹ o ọmọbìnrin ló pààyàn o ah! kọ́kọ́rọ́ alátẹ ya ẹgbẹnu súnmọ́ ah! mike ẹgbẹnu sí mike ah! o ẹgbẹnu sí mike. ilé ayé yé kí là ń wá kaná o kí là ń lé ilé ayé ilé ayé ilé ayé ilé ayé kí là ń wá kaná kí ń lé náà. lógun máa mọ̀ ẹ̀dá ayé má lógun máa mọ̀ nígboro ayé. Ani níta ayé o. àtúbọ̀tán dájú o. ilé ayé ilé ayé ilé ayé dé kí là ń wá kaná o kí ń lé náà o ilé ayé. why.